lẹ́nu iṣẹ́ láti máa darí lílọ bíbọ̀ ọkọ̀ lẹ́ẹ̀kan sí i àwọn afárá lórí odò ọ̀nà ní agara lópòpónà akálàwé àti ti odò ọ̀nà kékeré lójú ọ̀nà tó lọ sí ìjẹ̀bú òde yóò jẹ́ jíjá fún títúkọ́ láti ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún yìí iṣẹ́ náà yóò gbà wá tó oṣù mẹ́fà o arọ gbogbo ẹni tọ́rọ̀ yìí kàn láti bá wa fọwọ́sowọ́pọ̀ kíṣẹ́ náà lè kẹsẹ̀ járí fún ìrọ̀rùn kó wa wa IUFMP kájàlú ẹ̀kún omi lè dìtàn nílẹ̀ Ìbàdàn. ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù ó jábọ́ ó fọ́nká ah! ló bá tán èso dáradára ti fọ́ adéjú kẹ̀kẹ́ kọ́ lọ́mọ ẹlẹ́yin gbogbo ẹ̀yìn ti fọ́nká àtẹ̀yìn àti èso àjàrà mo lò lólùṣọ́ gidi ni èso tọ́lọ́run gbìn yìí ó ṣe bọ́ọ̀mù ló fi wáṣọ torí kó má bàjẹ́ bọ́kọ́ la ṣe pàgọ́ yìí ká ká ṣètò tó kúnjú owó. ó dún ó ń dán mìíràn. programs full of wisdom o. na fresh dey dey fresh. papa mama my brother my sister make una dey hear am o. fresh fm na the ogbonge radio wey dey rain o. no be only for naija káàkiri àgbáyé pátá náà ti ń gbọ́. america chicago paris manchester canada london united kingdom etc na fresh fm dey make dem fresh o. ìwọ náà táwọn jésù kókó ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń tún ní láyé tò àti èyí tó ń kọ́ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè kó èyí o wọ́n dùn tó o tún ń dán one oh five dot nine fresh fm ajá balẹ̀ tuntun. fresh one oh five point nine fm. ẹ kú ojúbọ ajá balẹ̀ tó ti dòde o lórí fresh fm. Chef, FM tó kílẹ̀ falafala. gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ kò ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajábalẹ̀ lórí Fresh FM. Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Àjààbálẹ̀ lórí Fresh FM. Àjààbálẹ̀. ìràwé ìdájọ́ lè ó sùn náà. ibi rìdí ah, sorry ibi chọ́ọ̀chì ló sọ pé o ti ń bọ̀ ni. Ah, wà ní. ewu wà ní ìràwé. a ní ooo mọ kò sí mi lẹ́nu mọ lọ mi láhàn. mo ti ko mo ti ko mo ti lọ. a ní bó bá ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ó sì ti bẹ̀rẹ̀ náà nu. bá a bá ti pó yẹ ó ti yá àyà ti bẹ́lẹ̀ ò bẹ́ aré yes. ajá balẹ̀ òwúrọ̀ yìí ọkàn kan yín bi tí ẹ wà bí ibà ṣílẹ̀kùn lé àbílẹ̀kùn ṣọ́ọ̀bù ọkànlẹ̀kùn ọkàn yín ó yá ẹ sílẹ̀kùn ọkàn yín kí àjà àbálẹ̀ ètò kan ètò kan eléyìí tọ́lá àmì la káàkiri àgbáyé kọ́ráyè wọlé síbẹ̀ sógan hmm. ó yá ẹ gba àjà àbálẹ̀ sáyé yín. ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé. <laughs> kí ohun gbogbo kó máa lọ ní sèrèrè wẹ̀rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ jáde àṣẹ ẹ káàárọ̀ o akínyín káàkiri àgbáńlá ayé akínyín nílé akínyín lóko tó fi dẹ́yìn òdì ojú òní tiwa láéláé. àmín àmín. gbégbé ọgbọ́n ọgbọ́n àbí ká pé ìmọ̀ ní tí wọ́n ń pè ní ìmọ̀ ìmọ̀ tí ìwọ ń wò yìí hmm. ó dìpù gan ju omi òkun lọ ó hmm, wá fẹ̀ ìmọ̀ ìmọ̀ ò o knowledge ó wá fẹ̀ ọlọ́sàlálò bíi sánmọ̀ hmm. oríṣiríṣi nǹkan la sì ní kọ́ láti pa ìmọ̀ ìmọ̀ ní orísun ìṣesí ẹ̀dá ni ó dì wọ́n ni ó ṣòdì wọ́n bó o ṣe mọ èèmọ̀ ni ó ṣòdì wọ́n bí kálukú ṣe mọ. bẹ́ẹ̀ni hmm. ọgbọ́n la dá ni mọ̀. bẹ́ẹ̀ni ìmọ̀ la gbà lọ́dọ̀ ẹnì kínní ẹnì kejì. tá a sàmọ́ra wọn bẹ́ẹ̀ni. Mm máa jẹ́ kó máa wà lọ́kàn yẹ o. tí ẹ bá wá lò ó láti fi hmm. mú ayé tòrò hmm. ìyẹn ni wọ́n ń pè ní òye. ó ní o ó ní o ó ní o ojú ò ní tì ọ́ o. àmì o àmì o àmì o. wá rí i pé ọgbọ́n rẹ tí ọgbọ́n tó o ní ìmọ̀ rẹ tó o mọ̀ wá rí i dájú pé o fi sọmọ ẹ̀ dáadáa mọ̀ mí ní jàǹbá o hmm. wá rí i dájú pé o fi sọmọ ẹ̀ dáadáa mọ̀ mí ń ṣùtà o wá rí i pé o mú ìdàgbàsókè mo bá àwùjọ òun mú kí ayé kó dùn ún gbé tòbàtòṣe fún tolórí tẹlẹ́mù tó ìwọ̀nba ìmọ̀ díẹ̀ tí àwa ní a ní kí a fi yàwòrán gbólóhùn sí etí gbọ̀nyìn gẹ́gẹ́ bí àwọn ìwé ìròyìn ṣe máa kọ ẹ wàá máa wo ìròyìn bíi fíìmù nù ọkàn yín ìmọ̀ tọ́lọ́run fún àwa nù ọlọ́run ọba ìdùmarè kò wá ní lọ́wọ́ wa. àmín àbúrò ẹ mà tún fi ìtàn kan balẹ̀. ok àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó dàbí ẹni pé ọgbọ́n àtinúdá tí Ọlọ́run fún wọn. ọgbọ́n yìí ni. wọ́n ti ń já báyìí mm. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mm. Mm. ṣé ẹ gbàgbé ti ìdábàsì olóúnjẹ ẹjọ́ ní ìkó tó di pé. àti ti dá mi. àti ti dá mi. ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan rèé tó ti tún fi ìtàn ńlá kan balẹ̀ ṣùgbọ́n ìtàn tó fi balẹ̀ bájà balẹ̀ bá ṣe ń tẹ̀síwájú lájẹ̀ gbọ́. ok kéèyàn jẹ́ wash out. kó jẹ́ wash out. dúró kí ni world record Guinness ti <laughs> èèyàn lè ṣe báyìí yàtọ̀ sí èyí tí wọ́n ti ń ṣe ooo. Ah. a ti rí ẹni tí ó gba awọ́ rẹ̀ kọ̀ nínú oorun sísùn. Ah, mo ń wo. tó bá wà ẹni tá a lè fún wa o. ẹ a lè fún ìbùkún rájí. ìbùkún a lè a lè push ẹ ká sponsor. you are you are bí ìbùkún bá sùn láti ìbàdàn sókótó ni ó ti lajú. yes. <laughs> mo ti lẹ bọjá sí gálọ́ọ̀pù gan bá a ṣe ń sọ̀rọ̀ igan yín sùn lọ́wọ́. ṣé kí n tó sọ̀kan ọmọ kan wà nílùú mi eléyìí etí ẹ̀ oorun àsùnbàjẹ́ ni ó sùn lórí ọ̀kadà òun ló dẹ̀ ń gùn. Ah, èèmọ̀. ọlọ́run yìí ṣeré mi <laughs> ò ṣeré. èèmọ̀. tó bá dàbí irọ́ àwọn tó jẹ́ lára ọmọ Èrúwà lẹ́kùn agbègbè Òkèọlá wọ́n lè láǹfààní àti pété abájá abala tó ń ṣe yìí ní àbúrò mi náà ni <laughs> mọ̀lẹ́bí mi kan ni ó eh. sùn lórí ọ̀kadà fúnra ẹ̀ ó ń lọ làlátẹ̀ láti ìrúwà ó sì kọjá oríta ó sì sùn lọ lórí ọ̀kadà. irú yẹn náà fún mi wàá fún mi nọ́mbẹ̀ bàbá ṣe tán irú yẹn náà a lè sponsor a lè sponsor òun. tó bá jẹ́ ti oúnjẹ ni èmi ní ọmọ tó ti mu gàárì kóńgò méjì fúnra ẹ̀. ọ̀sẹ̀ mélòó ló sì fi mú. ń lórí ìjókòó. àwọn ayé bá mu gàárì ni. àwọn ìjọ̀nù ni èmi tún ní ẹni tó ti jẹ ẹ̀bà twenty four wraps láìsí omi ọbẹ̀ láìsí ẹja ṣé bàràpá yín náà ni ní gbogbo èdè. ṣé kò ṣe wọ́n ṣe á kún ọ̀dọ́ yín báyìí kàbà yìí ni jẹun kó wa ọ̀dọ̀ yìí ni olóorun bíi jóná wa ọ̀dọ̀ ó béèrè bí mo gbé ló ń ka ó béèrè bí mo gbé. mo jára àwọn ọmọ mú dànù. ìwọ ń bo olè kábánà mi. ẹyẹ yẹn wa Ah, bàbá débi gidi ẹ bá ẹ máa bá a ronú gbogbo ẹ̀yin tẹ ẹ fẹ́ràn Adébáyọ̀ Fálékè dáadáa mọ̀ pé lè yí òun lẹ̀ nífẹ̀ẹ́ mi ẹ máa ronú kí ni world record tí mo lè break iná ní tó ń jẹun ànódé díẹ̀. èmi lè <laughs> fún ẹ ní tìròyìn. tìròyìn. Mm, ah. máa kà á lójoojúmọ́ ó máa kà á lójoojúmọ́ fún odidi oṣù mẹ́fà. ìyẹn ti dàbí eré ọwọ́ fèmí e- kò kò kò yẹn ò jẹ́ pèníjà fún mi mọ́. oṣù mẹ́ta àti ọjọ́ mẹ́rìnlá mo fi ṣe pẹ̀lú kíka ìròyìn lẹ́ẹ̀márùn lójúmọ́. kábíyèsí bẹ́ẹ̀ni wọn àti gbogbo wọn ní nǹkan kan. n gbọ́ ohun mi ha wọn fún mi ní àtàrí <laughs> wọn ní ìjà àtàrí ah, ah, ọlọ́run bá ń fọ̀rọ̀ kẹ́ ọ̀gá wa àgbà náà oh láyé bàtà wọn abẹ́ ìjọba àpapọ̀ lẹ́kọ̀ọ́ kábíyèsí. mo tún hàn lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́. ẹ o kò kọ rẹ́kọ̀dì àwa wo ò pé wá wá wù ọ̀ ńgbà náà àgbè kése pé ọmọ wa nù yàrá rẹ ò ní ẹ mo ti bírèkì wọ rẹ kọ mò ń sùn o irọ́ kó bá irin náà irin irin irin irin ẹ wọ irin o. ìwọ irin. ní irin mọ bíi ti gbà kan. wájú lọ́ba usain bolt. irin irin irin bíi kéèyàn mú láti. ẹnì kan ti rìn láti ìkólú àbújá so tó bá rìn tiẹ̀. èyí mú láti Maiduguri lọ sí. Eh, Benin Republic Benin Republic ìyẹn máa dáa. ok. jọjá sì kò lífẹ. Ọlọ́run ó kọ ó fi lífù ẹrin ọlọ́run kọ wà mọ́ ṣe. ebo fẹ́ break record. ẹ mọ̀ jẹ́ aṣọ nàìjíríà di tẹlẹ́gbẹ́ òṣèlú ẹyọ kan oṣù one party hmm. system àbí tí ó di ìjọba sanjuko dictatorship Àtíkù kù bí òjò ìta gbangba Vanguard fún tòní òun la ti rí o. lójú ewé kínní ìwé ìròyìn ti The Nation ajá èrò ìyanṣẹ́lódì tó ogunlé àtàwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ rí bí ìgbà téèyàn ń bá ràkàtì àkiri lásán ni. àwa náà ṣe ààrẹ ìrì èmi ò ṣe ọmọlẹ̀ ló sọ̀rọ̀ sí àjà èrò yìí pé. eré orí igi àṣekùn ọmọ ẹdun ńgbà tẹ́ wàá ṣe èyí tẹ́ ṣe yìí àìgbégbàbẹ bí ìgbà téèyàn fẹ́ sínsín kùn wà ń lọ fọ ọra mo gbélé yìí ò ní ṣe. ẹnìkan ló kọrin àgbà wà búra bẹ́ẹ̀ ò ṣe é rí o. àgbà búra fún mi bẹ́ẹ̀ ò ṣe é rí o. gbàngbàndì <laughs> ẹ̀yìn NSC TUC àti ìyanṣẹ́lódì wọn káàkiri àgbáńlá ayé pàápàá nílẹ̀ nàìjíríà tí ròyìn ẹ̀ ti wá káàkiri àgbáyé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi o àwọn kan ní àwọ̀dà báwọn àwọn kan ní kí n ra kàtí àìná kí n ra dáadáa àyà oríṣiríṣi ní mbẹ nínú ìwé ìròyìn fún ti ọ̀rọ̀ nípa NLCTUC strike o. Hmm. Hmm. ẹgbẹ́ òṣèlú PDP adíjedupò ọ̀rẹ́ wọn nínú ètò ìdìbò tó kọjá lọ Àtíkù Abubakar ó ní àtòun àtàwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ òṣèlú tó kù tó jẹ́ bí ẹgbẹ́ òṣèlú alátakò àwọn lẹ̀dí àpò pọ̀ àwọn ò ṣu APC wọn ò gbé wọn orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé wọn wà fọ́ wọn mọ́lẹ̀ pẹ́ nínú ètò òdìbò tó ń bọ̀ hmm. ọ̀rọ̀ rèé o nígboro ayé ìwé ìròyìn Nigerian Tribune ńlọgbẹ̀ẹ́ tọ oorun labi ti dé o <laughs> àdúpẹ́ ọ̀pára yìí o ìbùkúnra jí mọ́ọ̀mí rẹ̀ ló pè ó yẹ kí wọ́n wá DNA bọ̀bọ̀ ìjìbò padà sẹ́yìn ọ̀dọ̀ Jonah ó yẹ ká wá bọ̀dá Jonah ọ̀nà nínífẹ̀. ó lérè sí ọmọ àǹtí mi ni o. Ah, ah já mi lórí ẹ já mi lórí ẹ mo ti ó tún di tírì láti eh, láti ìbàràpá. màá sọ ti kogi láìpẹ́ múra sí i. <laughs> ó di tírì o Tinubu sọ̀rọ̀ ẹ wo gbèsè burúkú la bá lẹ̀ o gbèsè òṣè fi sọ́rùn ká ṣọ̀ṣọ́ gbèsè burúkú òun la bá lọ́tún ló ṣe ń gba àgbàjọba yìí àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ mo ti sọ fún yín jò ní pé èmi ò ní wá wíjàre o èmi ni mo béèrè fún mo hmm. béèrè fún ẹ má pí tèmi ìròyìn ń bọ̀ lórí ẹ̀ láìpẹ́ àwọn iléèwé tẹ́ ẹ ti pa ibùdókọ̀ etí omi tẹ́ ẹ ti pa ilé ìfowópamọ́ ilé aṣòfin àtàwọn bùdó gbogbo míì tí ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀ngbọ̀n nínú tí ọ̀rọ̀ yanṣẹ́lódì kò o àkóbá ńláńlá ilẹ̀ ń ṣe fún wa kódà ní ìpínlẹ̀ èdò bauchi ọ̀ṣun kogi imo àtàwọn ìpínlẹ̀ míì àfi bí ìgbà tí wọ́n ti ń retí ìyanṣẹ́lódì tẹ́lẹ̀ àmọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ni àwakọ̀dáṣẹ́ ìyanṣẹ́lódì ní tibẹ̀ ìpínlẹ̀ Ondo bákan náà Kaduna bákan náà Benue àti Ogun bákan náà àwọn eléyìí ń sọdún mọ́ ẹ pé bàbá wa ṣiṣẹ́ ń bolówó ti gbé wọlé ẹ má màjẹ́ á wó ìjọba ẹ̀ fúnra wa ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀ ìyanṣẹ́lódì ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ní sáà yìí àtàtàǹtò tó ti ń wọ̀ ọ́ èdè òsìfẹ́ gbẹ́lẹ̀yọ̀ aráalé ó lóun ò ṣetán láti gbóhùn àròkọ. tọ báńkì ilé wa báńkì àpapọ̀ ilẹ̀ yìí CBN tí ní kò sí ti ń jẹ́ ó náírà kan kìíní kan kìíní kan ẹ máa ná gbogbo owó tí bá ń bẹ ní ọwọ́ yín lọ níná ní ọkọ̀ sára owó gbèdéke deadline ọjọ́ tá a níná náírà àtijọ́ mọ́ kò sí yẹn ní àjẹ́ndà àtàwọn báyìí o ẹ máa ná ẹ máa ná tọ̀ ni mo máa ń sọ bọ́ ọba ní old note tí o ò fẹ́ mọ́ pè mí nọ́mbà mi àwọ̀ bọ̀ yanjú ẹ̀ o <laughs> ti ní bó ṣe máa jẹ́ thank you yes. Wala èyí jẹ́ ká sẹ̀nu dèdè síbi náà kí a sóre lọ sí ojú ọjà ìbùkún ajínà bẹ́ńbì àti Pẹ̀lúmi Adégbọlá kò ti jí bẹ́ẹ̀ ni ó ti jí ẹ jẹ́ ká lọ sójú ọjà. ajá balẹ̀. ajá balẹ̀. ǹjọ́ mm. orí káyọ̀dé tó ṣẹ̀ṣẹ̀ já ọ̀ṣàrà ọkọ̀ tuntun tó sì tún ṣí ilé tuntun pẹ̀lú ẹ̀. àǹtí ṣadé ńkọ́ tó ṣẹ̀ṣẹ̀ sí ilé ìtajà ìgbàlódé ti kó gìrìgìrì bá ọ. ó ṣáró lójú ẹ ó ń wẹ̀ lójú àbí. <laughs> máa pàjù yẹn dé o làásílẹ̀ kedere. mo fẹ́ sọ àṣírun fún ẹ ó yàrá etí ẹ sílẹ̀. kì í ṣe jùjú o àmọ́ o máa nílò láti mú kí àwọn ènìyàn máa tẹ̀lé ọ tó bá fẹ́ ní àǹfààní sórí ìgbádùn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o àwọn tí wọ́n máa dáàbò bò ọ́ lọ́tún lọ́sí àti láàárín tí wọ́n máa dúró tì ọ́ níwájú àti lẹ́gbẹ̀ẹ́ kó o lè ní ìfọkànbalẹ̀ láti ṣe ìgbòkègbodò rẹ bó o ṣe fẹ́ kí wọn náà lè máa ṣàjọyọ̀ rẹ lọ làsákò ni mò ń sọ nípa rẹ̀. ó yá gbéra báyìí lọ sí www.lasacoassuranceplc.com láti lọ wá irú ìdáàbòbò tó máa yí ọ káàkiri lasaco assurance plc ọ̀rẹ́ tó ṣe gbára lé. ẹbí ní hallelujah ìjọ celestial church of christ rama glorious parish tún pè gbogbo ènìyàn sí ibi ìkórè àgbà ti ọdún two thousand and twenty-three ọdún kọkànlá tí a pè àkórí rẹ̀ ní divine restoration yóò máa wáyé ní promise land estate odòkun health center odò ọ̀nà kékeré ìbàdàn ọ̀pọ̀ ètò ẹ̀mí láti là kalẹ̀ láti ọjọ́ ajé monday ọjọ́ kẹtàlá wọ ọjọ́ ìsinmi ọjọ́ kọkàndínlógún monday wọ thursday ìsọjí àgbàyanu yóò máa wáyé ní láti agogo márùn ìrọ̀lẹ́ di agogo mẹ́jọ alẹ́ tuesday àwọn wòlíì máa wà ní àyíká láti máa ṣọ́nà fún gbogbo ènìyàn friday musical concert àwọn olórin ẹ̀mí yóò máa fi orin dáwọ́lárayá láti agogo mẹ́fà ìrọ̀lẹ́ olùgbàlejò àgbà akọrin lay superior elder sister deborah salami yóò máa gba àwọn akọrin ìjọ ccc ìkẹjà cathedral parish one ccc polytechnic ìbàdàn student parish àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjọ́ sátidé ni a máa ṣe sanitation ọjọ́ ìsinmi ọjọ́ kọkàndínlógún ni ọjọ́ ìkórè tí ìsìn náà máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́wàá àárọ̀ olùgbàlejò àgbà ni most superior evangelist alexander ojimekele come and encounter jesus the divine restorer ó yá o wàá ti máa gbọ́ nípa ìpàtẹ naija brand chic trade fair ìbàdàn buy sell and network live at jogos center liberty road ìbàdàn from eighteenth to nineteenth november twenty twenty three tó o bá fẹ́ raṣọ ọmọdé bàtà àti báàgì tó jẹ́ ojúlówó tó fi dórí àwọ̀tẹ́lẹ̀ àwọn ọmọdé ìyẹn kiddies underwear àti gbogbo èlò ọmọdé lórí rànran ẹ má yà sọ́tún ẹ má yà sósì ọ̀dọ̀ fnf kiddies store ní kẹ́ ẹ gbà lọ níbi ìpàtẹ ọjà naija brand chic trade fair tí ó máa wáyé lọ́jọ́ kejìdínlógún sí ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá ọdún tá a wà yìí ìyẹn eighteenth to nineteenth november twenty twenty three ní jọgọ center liberty road ìbàdàn lẹ́ǹdínwó lẹ́ọ̀rajà tó jẹ́ ojúlówó lọ́dọ̀ tiwa ní fnf kiddy store fnf kiddy store àtúntí kó wọlé bìbà ìyẹn aṣọ ọmọdé báàgì bàtà lóríṣiríṣi sáìzì àti àwọ̀ tẹ́ ẹ bá fẹ́ ẹ̀bùn tó jọjú sí ń bẹ fáwọn tó bá rajà lọ́dọ̀ tiwa fẹ́kùnrẹ́rẹ́ àlàyé tàbí láti ọ̀dà ohun tẹ́ fẹ́ ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí zero eight one five five zero four eight two three four tàbí zero eight zero three three nine five. Five one three two 51328 FNF Kiddie Store, bringing out the excitement and beauty in your, your kids. Christ Apostolic Church Babalọlá Memorial International Miracle Camp ìkejì arákejì ìpínlẹ̀ Ọ̀ṣun pẹ̀lú àkànṣe ìpàdé àdúrà ọlọ́dọọdún ni no more limitation kò sí gbèǹdéke mọ́. ìkejì arákejì ló fi ṣe bùdó agbára. Wednesday ọjọ́ karùndínlógún sọ́jọ́ kẹtàdínlógún Friday mọ́júmọ́ Sátidé làṣẹ àdúrà yìí ọmọ ẹja bọ́ nílẹ̀ májẹ̀mú. Prophet Ayọ̀ Daniel camp coordinator Prophet Esikaya Ọ̀ládẹ́jì CAC General Evangelist àtọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run ti pé wọ́n dájú. ọlọ́run yóò máa lò fọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta lórí kánsẹ́lì. Elijah Akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ omijé ojú mi adéyínká aláṣeyọrí ìṣẹ̀tún akínwándé ìlú títí lọ pé olùdarẹ̀ máa kọrin ní fifteen sixteen seventeen nùfẹ̀ǹbà yìí ní cac ọ̀làlá memorial international miracle camp ìkejì arákejì wàá fún ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ àti ìbágbàdé lẹ́sẹ̀kẹsẹ̀ òwúrọ̀ sí àti àṣálẹ̀ làdúrà alágbàyípo ọ̀hún lójúmọ́ sátidé níbi tàdúrà yóò ti máa rọ̀ṣọ̀ kalẹ̀ bí ọ̀rẹ̀rẹ̀rẹ̀ òjò pásítọ̀ ẹ̀sọ̀ ọ̀làdélé làárẹ̀ cac lágbàáyé no more limitation kò sí gbẹ̀ǹdẹ̀kẹ̀ mọ́ ọ ẹ àmọ́ ṣùgbọ́n bọ̀ wíwà níkejì arákejì ní dáhùn àdúrà ṣé ẹ fẹ́ ra ṣọ́ọ̀bù abẹ́ fẹ́ gba ṣọ́ọ̀bù níbi ọjà gbẹ́ntà nígboro ìlú Ìbàdàn ó ti yá o omi tuntun shopping complex olódò ọjà Ìbàdàn ni ẹ máa bọ̀ bẹ́ẹ̀ ni o omi tuntun shopping complex olódò ọjà ìbàdàn ó kalẹ̀ ká ó dúró re ṣọ́ọ̀bù àti sọ̀fún tó ń lé tàlejò ó ń tajà tó ń rajà ń bàdàn gbangba títì ló wà lólódó akọ ẹ̀sùn tún ni ó ṣe fi ṣe ọ́fíìsì àtìlẹ́ ìta gbà máa tajà níbẹ̀ akọ ilé oúnjẹ restaurant síbẹ̀ onílé ìgbọ̀nsẹ̀ agbé transformer ẹ̀rọ amúnáwá síbẹ̀ iná sólà tó ń bẹ́ẹ̀ yàtọ̀ sí náà jọba interlock dì ní gbogbo ilẹ̀ gàgádẹ̀rọ bọ́ọ̀lù ń bẹ́ẹ̀ ó láàyè gbọ́kọ̀ sí akọ security fence yípo rẹ̀ ẹgbẹ́dá local government àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ upton diamonds and landscaping limited ní o ẹ tètè wá gba fọ́ọ̀mù kẹ́ kó fa rẹ̀ báyìí kó tó tán fẹ́kùnrẹ́rẹ́ àlàyé zero eight one one three four four three four four four tàbí zero seven zero eight seven nine six seven seven eight eight. Bàbá Dami Mogo, Olùsàmúlò Alọ́ńbọ̀ wá sí Ìbàdàn. Ìwọ ló kàn láti sọ tẹ́símọ́nì. Gbogbo ìlú Ìbàdàn á látàrí bí wòlíì máa jẹ̀mú prọfẹ̀sì Sam Olúwalọ Adámimógun ti CAC Grace of Mercy Diamond gbàtí dẹ́sẹ̀ wọ̀lú Ìbàdàn pẹ̀lú ìfàmì òróró yẹn agbára o lọ́jọ́ Saturday eighteen àti Sunday nineteen November ìpàdé máa òwúrọ̀ àná àti ìfàmì òróró yàn. morning of mercy with anointing service. àkórí ẹ̀ divine ẹ̀ ìrànlọ́wọ́ látòkè. lọ́dún tí ń parí lọ. inú ìpàdé ọjọ́ méjì nílùú Ìbàdàn. bí Jésù ti fẹ́ péré òpin ọdún fún gbogbo olùgbé Ìbàdàn. ilé rẹ̀ ò ní dàpínlẹ̀ ọ̀pọ̀ rẹ̀ sí ọlọ́run àlàyé àtàwọn olórí ẹ̀mí bíi kẹ́mírí ó bò. tẹ̀mí tọ́pẹ́ ọmọ alágbàwí. wọ́n á máa kọrin ẹ̀mí. wòlíì sàmúlò alọ́dámímúgo. wọ́n á máa da òróró ìgbẹ́dídì àti ìtura lé gbogbo èèyàn lórí. lọ́jọ́ sátọ̀dẹ̀ eighteen november aago méjì òwúrọ̀ seven a.m. lọ́jọ́ sunday Sunday aago mẹ́fà ìdájí six a.m. la ó pàdé Dayland event center opposite gbaremu market barak Sango Ẹlẹ́yẹlé ròdù ń la ó ti pàdé o. bẹ́ẹ̀ la yẹ wọ́n náà wọ́n kánsẹ́lì máa wà láti rí wòlíì. Come closer. That is the sound of millions of Nigerians with hope and aspirations going about their day with one simple goal to win in life despite all odds. Now, listen closer. Congratulations! The Entrepreneur Award of the Year goes to Of Reaching Your Full Potentials in a world of uncertainties, you need all the help you can get to stay protected so that nothing stops you from being your best self. Visit www.lasacoinsurance.com or call us today to get a Lasaco insurance plan to keep you covered for life. At Lasaco Assurance, we go the distance with you so that your dreams can become reality because truly, if it matters to you, it matters to us. La Saco Assurance PLC, a friend you can trust. téèyàn bá ń ṣiṣẹ́ tí ń bá ń rọwọ́ yọ ojúlówó electronics tó ṣe é lò gbà lọ́tọ́ láti mọ̀ bánú ilé àti lọ́fíìsì irú ẹni bẹ́ẹ̀ solat telecoms and electronics fonírúurú electronics for ọ́fíìsì ilé ìtura ilé gbé electronics bíi flat screen tv power generators home theatres deep freezers ceiling fans àtàwọn air conditioners lóríṣiríṣi ni gbogbo electronics tẹ́ bá ń fẹ́ lọ́dọ̀ wọn bákan náà ń làwọn android phones àti iphones nípele nípele bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí bẹ́ẹ̀ bá ṣe ń rajà pẹ̀lú ẹ̀dínwó lọ́dọ̀ wọn lẹ́tùmọ̀ gbẹ̀bùn tó jọjú àwọn ilé ìtajà solar telecoms and electronics electronics wà ní challenge wọ́n wà ní palm shopping mall wọ́n ń bẹ nífẹ̀ẹ́ gbẹ́kẹ̀gbẹ́ eyon filling station ní Ìyágànkú wọ́n wà ní opposite heritage mall ní Dùgbẹ̀ wọ́n wà ní isolac building àti solar mega store ní Mọ́kọ́lá bákan náà ni wọ́n wà ní àbáyọ̀mí bus stop ní woro ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six four one tàbí zero nine one six nine nine eight one six two four ní solar telecoms and electronics shops quality ni ẹ yàn láàyò ló yẹ ká máa fún ọlọ́run olú ìjọ mímọ́. ọpẹ́ náà ni celestial church of christ ìràpadà parish ìbàdàn north area headquarters adjacent to our second gate orogun ìbàdàn he's celebrating fifty first adult harvest and thanksgiving service thanks harvest of comfort. gbogbo ènìyàn la pè sí àjọ̀dún ìkórè sẹ̀lẹ̀ ìràpadà ìbàdàn. níbi tí àwọn áńgẹ́lì ti máa sọ̀kẹ́lẹ̀ láti ọjọ́ sunday twelfth of november títí di ọjọ́ ìkórè gẹ́gẹ́ nineteenth of november ni o. tuesday on the fourteen wednesday on the fifteen àti thursday six sixteen ni revival yóò máa wáyé láago márùn-ún ìrọ̀lẹ́. níbi tí ọlọ́run yóò ti máa lo venerable superior evangelist emmanuel adéwálé venerable superior evangelist akeke lanko àti venerable superior evangelist ayọ̀délé jp. tó bá ti di friday láago mẹ́wàá aṣálẹ́ ni musical concert tí a pè ní night of comfort. níbi tí àwọn olórin ẹ̀mí àti àwọn akọrin ìjọ ńláńlá yóò ti máa fi orin pe ọwọ́ ọlọ́run sọ̀kalẹ̀. saturday ni ministers conference ò gbọ́dọ̀ gbẹ́yìn bẹ́ẹ̀ o. sunday gẹ́gẹ́ ni ọjọ́ ìsinmi ìdúpẹ́ ìkórè made the same again. orúkọ mi ni àṣàkẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé mo ti sin oríṣiríṣi adìẹ rí ní nǹkan bí ọdún méjì sẹ́yìn nígbà tí tóyìn ọ̀rẹ́ mi rí bí mo ṣe ṣe wàhálà lórí àwọn adìẹ yìí ó wàá sọ fún mi nípa adìẹ nọ́ìlà mo fi tó baálé mi létí bí a ṣe bẹ̀rẹ̀ sí ní sin adìẹ nọ́ìlà nìyẹn èmi ni ti ní tòótọ́ láìpẹ́ ọjọ́ ìyàtọ̀ hàn àǹfààní jabua ló wà nínú sísin adìẹ yìí sísin adìẹ nọ́ìlà fi mí lọ́kàn balẹ̀ àwọn adìẹ mi ò kí ń kú bíi ti tẹ́lẹ̀ adìẹ nọ́ìlà ò kí ń déédéé ṣe àìsàn bí àwọn adìẹ yòókù adìẹ nọ́ìlà rọrùn láti sìn torí pé àyíká ilé ni wọ́n wà wọ́n sì lè jẹ oúnjẹ àjẹkù ìdílé ṣé ti èrè tabuwa tí mò ń jẹ ni ká sọ ni àbí ẹyin tí mò ń rí tà lóòrèkóòrè ni ká wí kódà mo ràn bálẹ̀ mi lọ́wọ́ pẹ̀lú ríra àwọn nǹkan díẹ̀díẹ̀ tí ẹbí wa nílò yàtọ̀ sí owó tí mò ń rí lórí sísin nọ́ìlà mo tún jèrè ìlera tó péye èmi àti àwọn ẹbí mi jẹ ẹyin àti adìẹ lóòrèkóòrè láì pa òwò mi lára. dàbí àṣàkẹ́ ra nọ́ìlà ta nọ́ìlà jẹ adìẹ àti ẹyin nọ́ìlà. láti rí ojúlówó adìẹ nọ́ìlà rà á láti iléeṣẹ́ amo farm cibra archery fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero zero six zero zero zero six zero zero. Oh, yeah. all white gospel ministry presents all white concert season six bó ṣe máa ń wáyé lọ́dọọdún nìyẹn ẹ̀kẹfà irú ẹ̀rí tọ̀tẹ̀ yìí with the theme all power Matthew twenty eight verse eighteen Friday seventeenth November ọdún twenty twenty three yìí gangan ni o venue Kakanfo hall Joyce B Mobile Ring Road Ìbàdàn time is eight pm àwọn ẹni àmì òróró tí Ọlọ́run máa lò ni prophet Labade Moses special apostle M.O. Adesina venerable superior evangelist Olúṣèyí Káyọ̀dé prophet Dr Timothy Oyèkúnlé pastor A.T. Williams Phillips, Reverend Dr. Edward K. Alabi, Bishop T.V. Adelakun, Songs Ministration by Evangelist Dr. Bola Are, Leko Remileko Amos, Kemi Riobo, Mr. Gbera, Moses Amoni, Israel Classic, Titi Euba, Fere Jesu, Eriwande, Tofimo All White Choir, Pastor Oyebola Oyediran is the convener. Dress code is all white. The power of God will manifest in our lives as we come in Jesus' name. Be there. Come closer. That is the sound of millions of Nigerians with hope and aspirations going about their day with one simple goal to winning life despite all odds. Now, listen closer. Congratulations! The Entrepreneur Award of the Year goes to Of Reaching Your Full Potentials in a world of uncertainties, you need all the help you can get to stay protected so that nothing stops you from being your best self. Visit www.lasacoinsurance.com or call us today to get a Lasaco insurance plan to keep you covered for life. At Lasaco Assurance, we go the distance with you so that your dreams can become reality because truly, if it matters to you, it matters to us. Saco Assurance PLC, a friend you can trust. jamiat shamsul arifin bilayi fi tẹ̀lékàtì tìjànìyà al-ahmadiyya ìlọrin nàìjíríà ń pe gbogbo àlùmọ̀ mùsùlùmí síbi àjọ̀dún mọ́dúnrún nàbí yìí bàbá ń àgbà twenty twenty three fún ọjọ́ mẹ́ta gbáko ọjọ́ àkọ́kọ́ thursday sixteen november twenty twenty three zikiri night ọjọ́ kejì friday seventeen november àkàsí irun jimá láago kan ọ̀sán ayélujára láago márùn-ún rọ̀lẹ́ nọ́fìlà láfi káàdì ẹ̀ ńlẹ̀ láago mẹ́wàá alẹ́ tó bá november twenty three àkàsí àdúrà fún bàbá ń àgbà bí náà ní àwọn òlọ́fà àti mùkàdímínà tuntun láago mẹ́wàá àárọ̀ mọ́dúnrún nàbí yìí lálẹ́mọ́jú kẹrẹlẹ oníwàásí ni sheikh umar farouk sọ́ìbùl bayan wa tibayan madinatu istijaba sheikh ahmed falonso street off specialist hospital road alágbàdo ìlọrin làwọn ètò yóò ti wáyé olùkéde bọ́dí láti sheikh al-khalifa madasir yusuf bami ìbàdàn. Nigeria sixty three ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé the big thing is finally here. Yeah tí pọ́ǹpì tó kórè dé tọ̀tẹ̀ yìí gálágà jù. <laughs> gbogbo ọmọ nàìjíríà ká máa bára wa yọ̀ gbogbo àwa tìpínlẹ̀ ọ̀yọ́ ká máa kíra wa kú oríire the big thing ti lè ṣe wa tí pọ́ǹpì concept ṣèlérí ẹ̀ a fi ń sọrí àjọ̀dún òmìnira sixty third independence anniversary orílẹ̀-èdè nàìjíríà ó ti bẹ̀rẹ̀ ó ń lọ lọ́wọ́ ó di di sixty three days ní o ẹ̀yẹn ra lẹ̀ báyìí léyìíkéyìí sáìtì wa kẹ́gbẹ̀bùn six hundred and thirty blocks ó jì gbèjìgbèjìgbèjìgbè ọ̀pọ̀lọpọ̀ blocks tó bá ilé ńlá tẹ fẹ́ kọ́ débi tó lápẹ̀rẹ̀ tí pọ́ǹpì concept concept ló tó ṣerú ẹ̀. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì wa tí pọ́ńpì concept tó wà ní nọ́mbà twelve àrẹ tẹ̀lú street àrẹ avenue new Bodija Ìbàdàn telephone zero nine one five two two two two two zero five. a ti kórè dé a kórè dé a ti múre wá a múre wá ṣe má ṣe nìyẹn tí pọ́ńpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ńpì concept developer that cares. ajá balẹ̀. àdọ́pẹ́. okay. yes ajá balẹ̀ ti bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ rẹpẹtẹ ẹbẹ̀ ní jálàyé abẹ́ àwọn àkòrí tẹ́ ẹ ti kọ́gbọ́ lọ́hùn ẹ cheun cheun bí ojú ọ̀nà ẹ wá darapọ̀ mọ́ wa lórí Facebook ẹnìkan ní ogun yé bẹ́ẹ̀ ni <laughs> ó yẹ mọ̀ bọ̀ lórí Facebook at Fresh FM ibadan. at Fresh FM ibadan. ẹ̀yin á bẹ̀rẹ̀ sí ní kí ẹ̀yin ẹ àti wa lórí Facebook pàápàá ẹ̀yin ará tẹ wà ní Facebook community ẹ ṣé o ojú òní tìyín àwọn kọ́mẹ̀ntì yín lọ́lọ́kan ọ̀jọ̀kan bí ojú wa bá ṣe ń gan ní ẹ̀ làwa náà láàmú ká síta ajá balẹ̀ bẹ̀rẹ̀ ẹjẹ́ àti bí ìgbé àgbégbé gbégbé gbégbé gbégbé gbégbé. <laughs> ok ah. ṣé ká lọ bá ìwé ìròyìn the nation múlẹ̀. E, ìwé ìròyìn the nation kọ́ ti local government ni àní mo fẹ́ ti bí. fangad <laughs> ló fẹ́ dúró sí. ẹ mo ní o jẹ́ kọ́kọ́ dúró sí fangad náà ó lòun lọ sí sinmi lọ́dọ̀ the nation <laughs> ẹyà ojú ìwé kejìlá ìwé ìròyìn Vanguard fún tòórọ́ òní Ọbaṣẹ́kì ni bá a ṣe ń ṣera wa lẹ́kì ní Nàìjíríà yìí kò lè sí ìdàgbàsókè kankan tó nítumọ̀ o nàìjíríà sì nílò àwọn ọgbọ́n àtinúdá tuntun tí jẹ́ kìlù ọ́ tẹ̀síwájú jáwọn old school àtàwọn ọgbọ́n tó ti dógun ti tẹ́lẹ̀ ń tà ń ṣàmúlò tó sì jẹ́ pé ọmọ ajá ti kú òǹye tí wọ́n ń gbé ìròyìn ọ̀rẹ́ lẹ́kùnrẹ́rẹ́ gómìnà Edo Godwin Obaseki òun náà ló ti ṣàpèjúwe ipò tí nàìjíríà wà báyìí bí ipò kọba olé ó ní ká mọ̀ tanra wa nàìjíríà àti dé oríta mẹ́ta ìsálayé tí dààmú àlejò àmọ́ bí a fẹ́ yà sí mọ́ nínú ìrìn àjò wa ó ní látàrí bẹ́ẹ̀ àsìkò yìí ló wá yẹ ká wọ iyàrá ìròrí ká lọ tún orí wa rò nípa pípàrọ̀ ọ̀dọ̀fin wa ká bára wa sọ èyí tí ijó tọrọ ká sì mú àwọn ọgbọ́n àtinúdá tuntun àwọn fresh ideas ká mú jáde láti rí i dájú pé a sún nàìjíríà dé ibi ògo èyí kú òlébùté òfo gómìnà ìpínlẹ̀ edo yìí onísọ̀rọ̀ yìí o lásìkò tó gbàlejò mínísítà fún àwọn àlùmọ́ọ́nì ìlú inú omi àti ìmójútó àyíká minister of water resources and sanitation joseph utsef joseph utsef mínísítà yìí ni ọlọ́rìí yọjú sí gómìnà ní ilé ìjọba tí ń bẹ ní ìpínlẹ̀ Ẹdó Ọbaṣẹ́kì ní abẹ́ẹ̀rí ẹjẹ́ àsọ fún tolórí tẹlẹ́mú o wípé àsìkò ti tó tá a kó ń di àgbọ̀nrín èsì tá à ń jẹ lọ́bẹ̀ tí a sì dá mi lákaná yáwọ́ kúrò ní àpọ̀ntí ọ̀yọ́ gbogbo àwọn ọgbọ́n àtijọ́ tí ò mú yẹ̀sì mọ́ kálọ̀rì pátì ká kó dàgbó àwọn ọgbọ́n àtinúdá tuntun látòrí àwọn olórí pípé ẹ̀dá tí ọlọ́run pèsè fún nàìjíríà la nílò àti máa ṣàmúlẹ̀ rẹ̀ àmúlò rẹ̀ lásìkò yìí láti lè bá àjẹrí ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìpèníjà tó dúró bíi gbòǹgbò ọ̀nà tí ń daniléponù tí ò jẹ́ àtẹ̀síwájú nílẹ̀ yìí bí ogójì ọdún sẹ́yìn bàbá ní tanra wa ara nǹkan ìdàgbàsókè tá ya bàtà ni ẹ̀ tí ó sún nàìjíríà mọ́wájú náà làwọn orísun omi wa tí à ń ṣàmúlò fi mú dàgbàsókè bá lò ẹ̀ wá wò ní ìsìn láti paṣẹ bẹ́ẹ̀ a ṣe àgbékalẹ̀ River Basin Development Authority bẹ́ẹ̀ ni láti bí ogójì ọdún sẹ́yìn ẹ wá wàsíkò yìí ní ìsìn ibo ni kíní ìdédú oore wo ló sì si ṣiṣẹ́ fún àdàbí alára ju tàtẹ̀yìnwá lọ ìròyìn yẹn pé àgbà hmm, ọ̀rọ̀ ọ̀rọ̀ àgbàre o ojú ìwé ìkejìlá Vanguard fún ti ọ̀rọ̀ òní. ok bó o ṣe kó o Vanguard ká wá lọ sí the nation báyìí. àwọn àlejò àlọ the nation. Fellow Nigerian citizen. ok. ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Senator Adams Oshiomhole ó ti gbá bàtà ọ̀rọ̀ sórí Ajaero àti Osifo yìí pé èwo ni gbogbo rakatia tẹ̀ ń bá kì í yìí lórí ọ̀rọ̀ ìyanṣẹ́lódì ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ní tìbútòrò èyí tó ń lọ lọ níbẹ̀ lẹ́ni tó jẹ́ pé òun náà ti fìgbà kan ànárí jẹ́ eegun ṣóńṣó ti parí ike fún ẹgbẹ́ òṣìṣẹ́ ńlẹ̀ wa nàìjíríà sẹ́nitọ̀ Adams Oshiomhole tóun náà sì gòkè àgbà débi pé ó ṣe ààrẹ fún ẹgbẹ́ òṣìṣẹ́ rí àti ẹ̀yìn ìgbà tó ṣààrẹ ní òkèlè tiẹ̀ náà ti gbabẹ̀ dùnbẹ̀ tó sì ti jẹ lọ kó tó wáá di èèkàn kùgbò lágbọ́nrin ti òṣèlú ó sọ̀rọ̀ o ọ̀rọ̀ kò bá kùn gbé tó sì sọ ó sọ sórí àjẹrò àti òsìfò ààrẹ ti NLC àti TUC yìí pé kí ni ràkàtíà tí àwọn egun méjèèjì tí wọ́n ń bá kiri lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ohun tẹ́ ń lọ fẹ̀hónú hàn lé lórí tẹ torí ẹ̀ dáṣẹ́lẹ̀ tẹ fa ìdíwọ́ àti ìdènà fún gbogbo àwọn òṣìṣẹ́ tó kù kò tó nǹkan tí ẹ lè fà á fún ó ní ẹ wá gbọ́ ò àwọn gómìnà gómìnà ìpínlẹ̀ kan ń bẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọn ò tí ì san ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ irú àwọn ọ̀yun tó yẹ kẹ́ wó agbádá wọn sí tòsí kẹ́ ẹsẹ̀ wọn nígbò ìfẹ̀hónúhàn ẹ ṣe ẹ wá gbẹ̀yìn kalẹ̀ torí pé wọ́n ní wọ́n kọlu ààrẹ yín lẹ bá torí ẹ gbé ìyanṣẹ́lódì kalẹ̀ ní gbogbo àwọn òṣìṣẹ́ náà ò bá lọ síbi iṣẹ́ mọ́ ẹ wá ń kó bá ètò ọrọ̀ ajé lórílẹ̀ nàìjíríà kò dá o kò sì bójúmu tó bí ìgbà tẹ́ ẹ fẹ́ sínsínkùn tẹ́ ń fọwọ́ remú ni ẹ mọ̀ọ́mọ̀ fẹ́ fagòbe kẹ́ ẹ dá wàhálà sílẹ̀ ńgbẹ́ ẹ bá dá wàhálà sílẹ̀ tán tí agbára yín ò ká mọ́ ìgbà yìí gan-an ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó tó wá mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó ní ẹ wá ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ìgbáyégbádùn yín ẹ̀tọ́ yín àtòrí ọ̀fẹ́ ni láti jà fún lọ́nà tó tọ́ àti èyí tó yẹ yàtọ̀ fún yín pé bóyá wọ́n wá kọlu ààrẹ yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé kẹ́ ẹ wá torí ẹ̀ sọ pé ìyanṣẹ́lódì lókun o ó ní kẹ́ ẹ sì mọ̀ wò ó ìgbéra tí Àjàẹrù ó gbéra ń jọ́sí ti ń lọ sí Òwèrè wọ́n ní ó fẹ́ lọ bá àwọn ẹlẹgbẹ́ rẹ̀ yòókù láti lọ sin àjẹmọ́nú ogún oṣù èyí tí wọ́n sọ di mímọ̀ pé ìjọba ìpínlẹ̀ Imo kò tí ì fún wọn ní owó àjẹmọ́nú twenty months kan ní ogún oṣù tó wà ńlẹ̀ ìfẹ̀hónúhàn ẹ̀ ni wọ́n fẹ́ lọ ṣe kó tó di pé wọ́n ní àwọn kan kọlù níbi tòsí pápákọ̀ òfurufú níbi tí wọ́n gbé fẹ́ gbé ìfẹ̀hónúhàn ọ̀hún kalẹ̀ wọ́n sì kàn sí àwọn aláṣẹ bó o ló ṣe jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ṣé ẹ mọ̀ ń pa bí wọ́n ṣe kọlu àjà èrò ẹni tí í ṣe ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà inspector general of police káyọ̀dé ẹgbẹ́tókun òun sọ ọdún mọ́ pé àwọn ọmọ nǹkan kan pa ìṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ti sáré gbé ìgbésẹ̀ láti ipasẹ̀ alábòójútó iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀ Mohammed Bari tí wọ́n sì ti pèsè ètò ààbò fún àjà èròǹgbà náà ìgbésẹ̀ ìwádìí sì ń lọ lọ́wọ́ láti mọ àwọn wo gan ló fa wàhálà yìí lẹ́sẹ̀ ṣàdédé ńlá gbọ́ pé ìyanṣẹ́lódì ọlọ́gbọ̀nrán gandan gbogbo àwọn òṣẹ́ ìyanṣẹ́lódì tí ò sì ní gbèdéke ni wọ́n máa fà á lọ kí làwa bá débẹ̀ nígbà ìwé ìròyìn ti Nigerian Tribune yóò gbé ó ní ibi tí nǹkan wá burú jáì sí lásìkò tá a wà yìí nípìn gbogbo àwọn ibùdókọ̀ etí omi wa ports port authorities àwọn iléèwé ilé ìfowópamọ́ ilé asòfin ìṣe ni wọ́n ń gbé gbogbo rẹ̀ tìpa lọ́tún lọ́sìn wọ́n ní àwọn tó ń wọ ọkọ̀ orin rélùwéè train operations wọ́n ní gbogbo òyìn náà ó tún ró wá pé wọ́n ní ní ìpínlẹ̀ Èdó Bauchi Ọ̀ṣun Kogi Imo wọ́n ní ńṣe ló dàbí ìgbà tí wọ́n ń retí kí ìyanṣẹ́lódì ó dé pé àwọn ò ṣetán láti rebi iṣẹ́ ẹlòmíín ti ń fọ̀rọ̀ owó epo epo kún tilẹ̀ wọ́n ní ní ìpínlẹ̀ tọ̀yọ́ ìṣọwọ́ yanṣẹ́lódì wọn ó yàtọ̀ kì í ṣe pé bóyá àwa kan dásẹ̀ ńlá àwọn kan ṣe àwọn kan lọ àwọn kan ò lọ àwọn ń dọ́gbọ́n ṣiṣẹ́ ọ̀hún díẹ̀ díẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ondo Kaduna Benue àti ìpínlẹ̀ ogun wọ́n ní lágbọ́nrin ti iná mọ̀nàmọ́ná àwọn eléyìí wọ́n ní wọ́n sì ń gbìyànjú ti wọn wọ́n ń bá iṣẹ́ lọ nípa pípèsè iná bíi bẹ́ẹ̀ kọ́ gbogbo ò ti di balùbalù wọ́n ní lórí ìgbésẹ̀ tí ẹgbẹ́ òṣìṣẹ́ wa gbé yìí wọ́n ti ń sọ di mímọ̀ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ wípé ẹ̀yin òṣìṣẹ́ ẹ má tẹsẹ̀ bọ́ ìgànyìnrún ìgànyìnrún tí àjàìrò àti òsìfò tí wọ́n fẹ́ rọ yín lù yìí báàbù wáyà burúkú ni o tẹ́ ẹ báyìí sì fi tẹsẹ̀ bọ́ tán ìrà ni o ó ṣeé ṣe kó dẹ̀yìn dohun àbámọ̀ dikọ́ tí kọ́ni lọ́fun kọ̀ọ̀kọ́ tèmi ti ń tòótọ́ ìwé ìròyìn Nigerian Tribune àti The Nation ló kọ. all right still on the matter Oya. yá ẹ jẹ́ àtúngbọ̀n tí ọ̀pọ̀ àwọn ọmọ nàìjíríà tí wọ́n ń sọ lórí ìyanṣẹ́lódì TUC àti NLC yìí. Mm-hmm pẹ̀lú bẹ́yìn náà ṣe ti gbọ́ <clears throat> tí ìròyìn sì ti fi ń toyin létí báyìí báyìí àmọ́ tẹ́ ẹ ti gbọ́ tẹ́lẹ̀ pé Nigerian Labour Congress ẹgbẹ́ òṣìṣẹ́ ilé wa àti iyì kan wọn Trade Union Congress TUC pé wọ́n ti kéde ìyanṣẹ́lódì yìí káyíká Nàìjíríà láwọn ìpínlẹ̀ kan ẹ̀wẹ̀ wọ́n ní ìyanṣẹ́lódì yìí ó fẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí Sàámú bó ti ṣe mú sí alétí lẹ́ẹ̀kan wọ́n ní <clears throat> láwọn ìpínlẹ̀ kan ìyanṣẹ́lódì ọ̀hún kò fẹsẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí Sàámú bó ti ṣe múlẹ̀ ní ẹ̀ẹ̀kan nínú ìwé ìròyìn tó kà bóde ṣe wá rí fàpẹẹrẹ wọn ní lára àwọn ìpínlẹ̀ tí àwọn ti fi èdìdìde àṣẹ NSC àti TUC tí wọ́n sì tẹ̀lé ìlànà àti òfin ní Èkó Anambra Abia Ebonyi Kebbi àti ìpínlẹ̀ Edo àwọn tẹ̀ láṣẹ ṣẹ̀rí ní Kano àwọn ilé ìfowópamọ́ kan àtàwọn ilé ẹ̀kọ́ kan wọ́n gbé bẹ̀ ti pa ni o nígbà tí ìdánwò tí ó ti bẹ̀rẹ̀ ní Kano wọ́n ní wọ́n ní kó dúró ná títí wọ́n fi mọ bí ìyanṣẹ́lódì ó forí tì sí bó tiẹ̀ jẹ́ pé ńgbà tún dé Òṣogbo olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí oníròyìn ti lọ rèé fi ìmúfínlẹ̀ wọ́n ní ńṣe ni àwọn ọlọ́pàá ní wọ́n so ètò ààbò lè dán ní Òṣogbo láti má jẹ́ kí ọ̀fọ́n kankan ó fìrò náà nípínlẹ̀ Imo wọ́n ní <clears throat> àfèdè ni wọ́n ṣe ń bẹ̀ wọ́n hmm, hmm, hmm. <laughs> wọ́n má ṣẹ̀ṣẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n má ṣẹ̀ṣẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kejì oh my god ìròyìn yẹn pọ̀ o ó pọ̀ ọ̀pọ̀ àmọ́ ṣe é rí i ní ìsàlẹ̀ àwọn oníròyìn fọ̀rọ̀ wá àwọn aráàlú lẹ́nu wò láti mọ èrò ọkàn wọn nípa kíkọlù ààrẹ NLC ní Imo fàpẹ̀rẹ̀ Peter David gbajúgbajà eh, olókoòwò kan ni ó ní mo rí ìkọlù alága ààrẹ ẹgbẹ́ NLC ní nàìjíríà mo rí ìkọlù rẹ̀ gẹ́gẹ́ bí n tó burú jù ní nàìjíríà mo rò pé ayé ti lajú kọjá ká mọ̀ mọ́wọ́ bara wa ní ìbàkúbà bí wọ́n ṣe lu ààrẹ ẹgbẹ́ NLC ó ní nǹkan burúkú ni o ó ní à nílùú tó lọ́ba tó níjòyè tá a sì tún lófin èwo wa nípa káleke máa fi yanjú ọ̀rọ̀ ó ní ṣé bá a bá tiẹ̀ wá ní dúkùú sí rẹ̀ ni ṣé ká mọ̀ nara ẹni ní àlùfọ́ lójú òun náà ni ọwọ́ akànnì ntí Peter David sọ ti ẹnu ìbádùrè endurance òun tiẹ̀ sọ̀rọ̀ ó ní à ó jọ mí lójú o pé odidi ìjọba àpínlẹ̀ kan ó lè lọ káwọn jàǹdùkú àwọn ọmọ hóíhóí láti lọ rèé kọlu ẹlòmíì tóun náà jẹ́ olórí láwùjọ ìlú ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ ó ní ẹ wá mọ̀ wò lọ́gàngàn mú àwọn ọlọ́pàá tá ní gbófinró ni wọ́n ti lu arákùnrin tí wọ́n fi ṣe NLC president yìí tí wọ́n lù ú lálùmọ́ lè dá nǹkan kan mọ̀mọ́ ó ní ṣó wáyé orí bẹ́ẹ̀ níwájú ọlọ́pàá olùwàtòyìn Táíwò Òjó tóun náà jẹ́ amòfin tọ́dájú òun náà sọ̀rọ̀ ní ah bí ìgbà èèyàn mọ nǹkan tí èèyàn ń ṣe ni o it is irresponsible fúnrúfẹ́ àwùjọ pàápàá lábẹ́ gómìnà gómìnà tó sì wà lóróyè ni o láti máa lajú wọn lẹ̀ kí wọ́n wá ṣe odidi ààrẹ NLC kí wọ́n ṣe báṣubàṣu bọ́sẹ̀ tí í sojú bá wọn ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ ń tí ọ̀dà ọ̀dà kò ló kọ méjì kọ̀dà náà ni ọmọ jẹ́ o ẹnìkan tiẹ̀ Evans Ofele Evans Ofele ni lóòótọ́ ń tèmi o mi ò ráyè rà dáadáa èmi ò sì ráàyè ìwà pálapàla bíi ká máa ṣe agbára lò tàbí ká máa ṣe ọ́fíìsì ẹni lò pé gómìnà wa jókòó ó wá jókòó ó wá fọwọ́ bù kẹ́ àwọn ọmọ sọta tí wọ́n fura sí pé òun ló ṣeé ṣe kọ́ ran wọn níṣẹ́ wọ́n wá lọ díyà jẹ ẹni ẹlẹ́ni bíi pé ó ti ṣẹ́ṣọ ìyà lọ́rùn ọwọ́ àgbà ìyà ńlá yé ni ó ní àmọ́ o bàbá bẹ́ràn wí ká bẹ́ràn wí náà o ó ní ó dàbẹ̀ pẹ́ nu ń kun Joe Ajaero náà hmm. pé bí ìgbà tí òun náà fẹ́ mọ lọ́wọ́ ní òṣèlú bí ìbá ṣe bẹ́ẹ̀ nígbà wọn ń polongo ìbò lọ́wọ́ bọ́ọ̀bà tiẹ̀ wá fi ẹ̀hónú ẹgbẹ́ òṣìṣẹ́ hàn sásìkò òun ni gbogbo nǹkan náà lọ lásìkò àti pé ebe èèyàn bá tiẹ̀ wàá fẹ́ nífẹ̀ẹ́ sí ẹgbẹ́ òṣèlú kan tí wọ́n yóò sì wà lórí ipò báwọn ọ̀fọ̀gbọ́n ṣe ni hmm. tí wọ́n fi ní rò ó sí ọ pé ṣé ẹ ṣe pé lè fẹ́ wá fi kanra àìtàmájé wàá wò yàtọ̀ wàá jẹun ní ìsìn èmi kọ́ ọmọ kọ́ o wọ́n kọ́ lèmi ka o inú vanga ni wọ́n sì kọ́ sí. Nigerian Tribune ojú ewé kínní àti ìkejì rẹ̀ ọ̀rọ̀ Àtíkù ló wà ńbẹ̀ tòun ti ẹgbẹ́ òṣèlú APC ẹni tí fìgbà kan àná rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Àtíkù Abubakar ńlọ́kẹ́ sí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò gbogbo tó kùn lórílẹ̀‐èdè wa nàìjíríà yàtọ̀ fún APC wípé ẹ jẹ́ ká kóra wọ́n jọ papọ̀ ká wá hàn wó apapọ̀ ká wá gbé APC sókè orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé APC yín rèé o kó sì di wẹ̀mù nílẹ̀ ó ní bẹ́ẹ̀ bá ń wò ó ẹ rí i pé ẹgbẹ́ òṣèlú APC ti fẹ́ sọ orílẹ̀‐èdè wa nàìjíríà di ẹgbẹ́ òṣèlú ẹlẹ́ga kan tó wá jẹ́ pé àṣẹ tó bá pa kò sẹ́nikẹ́ni tí ó yẹ̀ wò àwọn ni abàṣẹ wà láàrin ìgboro ayé irú rẹ̀ ò sì lè jọ́ kò lè mú kì í ṣe sáà tá a wà ńbẹ̀ kì í ṣe orílẹ̀-èdè wa nàìjíríà tàsìkò yìí nírú nǹkan bẹ́ẹ̀ yóò ti jọ. àbújá ló ti fún ìpè lọ́jọ́ ṣẹ́gun Tuesday àná níbi tó gbé ń gbàlejò àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ òṣèlú gbogbo lórílẹ̀‐èdè wa nàìjíríà àti àjọ kan tó ń rí àjọṣepọ̀ láàrin ẹgbẹ́ òṣèlú kan sí ìkejì pé ẹ wá ẹ kájọ bára wa sọ èyí ṣe òkúrò rọ̀rọ̀ ààrẹ àjọ tó ń ṣe kò kárí àjọṣepọ̀ láàrin ẹgbẹ́ òṣèlú kan sí ìkejì IPAC ìyún Yabagi Sani ni nígbà tóun náà wà ń kalẹ̀ níbẹ̀ ni Àtíkù ti ń sọ̀rọ̀ yìí pé ẹgbẹ́ òṣèlú APC gbogbo ìgbà ni wọ́n ń sọra wọn di gíràn sí lágbo òṣèlú ó wá jẹ́ pé bí wọ́n bá wúkọ́ ikọ́ náà ni gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà gbọ́dọ̀ wú bí wọ́n bá rẹ́rìn ìgbà náà ni gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà gbọ́dọ̀ rẹ́rìn àṣẹ tí wọ́n bá pa látòkè ló gbọ́dọ̀ múlẹ̀ ẹnikẹ́ni ò gbọ́dọ̀ yiri rẹ̀ tàbí kí wọ́n yẹ̀ wọ́n lọ́wọ́ ẹ̀ wò kódà o kò sì lè mú ìlọsíwájú kankan bá orílẹ̀-èdè wa nàìjíríà torí ẹ̀ bèbè odò ni mo wà ògùn náà mi ò gbọ́dọ̀ bọ́ sómi ó ń tàn òun ni kò ní sàsùnpara bíi bẹ́ẹ̀ kọ́ àtòun àtògúnná wọ́n jọ pé àbúàbú nísàlẹ̀ odò ni fún ìdí eléyìí ẹjẹ́ tètè hàn wá papọ̀ ẹ̀kọ́ tọdún 2023 yìí ó tó fún wa láti lọ gbáradì di òṣèlú míì tó ń bọ̀ ká bàa lè gbé ẹgbẹ́ òṣèlú APC gbálẹ̀ kó lágbo ti òṣèlú kí ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tí wọ́n fowókọ́ lẹ̀ káwọn náà lè mọ̀ pé àwọn náà ní ipa láti kó àwọn náà sì lè fàdíje dupò kalẹ̀ láti gorí ipò kó sì di ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹgbẹ́ òṣèlú ti PDP ó ní ìbò ti 2023 táwọn ṣe lọ yìí pẹ̀lú bí gbogbo nǹkan ṣe lọ òun gbà fún ọlọ́run o ṣùgbọ́n o àsìkò rèé fún gbogbo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ òṣèlú tó kù láti jẹ́ kájọ jókòó papọ̀ tako ẹgbẹ́ òṣèlú APC ẹ fẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ lọ gbá ìwé ìròyìn Nigerian Tribune mú ẹ bá ẹ̀kúnrẹ́rẹ́ lójú ìwé kejì. àjọ àwọn iléeṣẹ́ olóòtú àwọn olóòtú iléeṣẹ́ ìwé ìròyìn nílẹ̀ yìí tá sí Newspaper Proprietors Association of Nigeria wọ́n ní ńṣe ni wọ́n ti sọ fún ààrẹ bọ́lá tìǹbù pé iṣẹ́ ti yá o iṣẹ́ yá iṣẹ́ yá ọmọ nàìjà iṣẹ́ yá ètò òdìbò ti parí o ìpolongo òbò ti lọ tìǹbù ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ kámọ́ bá ṣe tà ṣàtúntò ṣètò ọrọ̀ ajé nàìjíríà tó ń fàmójútó àǹtí ẹgbẹ́ àwọn olóòtú ìwé ìròyìn nílẹ̀ yìí tí wọ́n sọ sétí ààrẹ bọ́lá tìǹbù nù ẹgbẹ́ àwọn olóòtú ìwé ìròyìn ní nàìjíríà ni wọ́n ti sin ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbẹ́rẹ́ ìpàkọ́ pé ètò ìdìbò gbogbo kùkù kẹ̀kẹ̀kẹ̀ kùkù ìpolongo òbó ti lọ o àsìkò tí èèyàn mọ kàn fọ ẹnu dán nǹkan já nǹkan kọ́lélẹ́ yìí kí iṣẹ́ ó bẹ̀rẹ̀ lámúṣe ní gidi gan ẹgbẹ́ àwọn olóòtú ìwé ìròyìn ní ẹni tí Malam Yusuf tí wọ́n jẹ́ ààrẹ fún Malam Yusuf Kabiru tí Angela Emuwa tóun náà sì jẹ́ akọ̀wé pàtàkì fún wọn àwọn náà ni wọ́n bọ́ọ̀lù àtẹ̀jáde lẹ́yìn ìpàdé àjọ ńlá gbogbogbò ọlọ́dọọdún annual general meeting wọn tó wáyé lọ́jọ́ kẹjọ oṣù kọkànlá 2023 Maryland ní secretariat wọn lẹ́kọ̀ọ́ ó ní ìpàdé tá à ń sọ yìí ló ti wáyé ẹgbẹ́ yìí ní tọ̀ pẹ̀lú ibi tí nǹkan dé dúró lára Nàìjíríà báyìí àtòríṣiríṣi àwọn làlúrí tó ń ti pèníjà tí ń kojú ilẹ̀ yìí pàápàá lẹ́ka ètò ọrọ̀ ajé àsìkò iṣẹ́ ti bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ fún Bọ́lá Tinubu ààrẹ Nàìjíríà láti tètè wá odó tá a dọ̀rùn lásì lẹ́ka ọrọ̀ ajé hmm. tọrọ̀ ajé yìí tí òfin ní dìdàkudà kalẹ̀ ìròyìn yẹn pọ̀ o mọ̀ọ́kà díẹ̀ mọ̀ọ́sẹ̀nú ṣàìsí síbí. ọlọ́run ni ò jẹ́ ká tún gba ìpè ìbànújẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà o ọlọ́run ṣeun. àdúpẹ́. ọkọ̀ bàálù kan rèé léè tó jẹ́ pé bó ṣe fẹ́ balẹ̀ ọ̀tọ̀ níbi tó balẹ̀ sí ìbáskúbá ìbalẹ̀ ńlọ balẹ̀ hmm. ojú òpópó ti ọkọ̀ bàálù ló yẹ kó balẹ̀ sí nígbà tí ó lọ balẹ̀ ojú òpópónà ibi táwọn takisí ọkọ̀ ajé ìgboro àárín pápákọ̀ òfurufú ń bà ibẹ̀ lòun lọ balẹ̀ sí ọ̀nà tí wọ́n sì ṣe fún wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀kan máa ń yọ̀ lẹ́sẹ̀ ọkọ̀ hmm. ayọ́kẹ́lẹ́ ọ̀kan máa ń yọ̀ lẹ́sẹ̀ ọkọ̀ bàálù ṣùgbọ́n nígbà tí ètò ọkọ̀ bàálù wà lọ bà sí ti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ní nǹkan míì bá gbin hmm. wọn ní ọkọ̀ bàálù náà tí wọ́n pè ní CRJ nine hundred aircraft ló jẹ́ ti iléeṣẹ́ kan tí wọ́n pè ní Valujet airline àmọ́ ńgbà tí ó bà ní Port Harcourt wọn ní ojú òpópónà tàwọn taxi ajé ìgboro tí ń bẹ ń pápákọ̀ òfurufú ńlọ lọ bà sí alele lọkọ̀ bàálù bá ń lọ kò lè káfàró bó ṣe yẹ kó káfàró àmọ́ ọpọlọpẹ yìí pé ẹni tó wọ ọkọ̀ bàálù yìí ọlọ́run kún lọ́wọ́ ọlọ́run sì bá wà á tó fi di pé ó dé sọ láyọ̀ àtàláfíà lóòótọ́ o àwọn hunuhunu díẹ̀díẹ̀ ó jẹyọ o àmọ́ gbogbo èrò tó wà ní ọkọ̀ bàálù yìí àtàláfíà ni wọ́n sọ àdúpẹ́ o. àdúpẹ́ iṣẹ́ àti òṣì kò ní ráàyè lábẹ́ ìjọba mi o pàápàá látàrí ọmọ nàìjíríà bọ́lá tinubu ló sọ bẹ́ẹ̀ ìròyìn yẹn ti ń pé ìyá kì í ṣomi ọbẹ̀ bàbá má jẹ́ àjìyà tẹ́lẹ̀ kó bá wa múyà kúrò kó sì bá wa léyà àti ìṣẹ́lùgbẹ́ ìròyìn tẹ́ mọ́ gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ nìyẹn bá a bá ti padà dé látọjú ọjà ẹ má gbàgbé pa wá lórí Facebook at Fresh FM Ìbàdàn at Fresh FM Ìbàdàn ó ẹ lọ rèé fọ́lọ̀ wa bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ láìkí wa bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ sí ní ṣí àìtó Àjààbálẹ̀ balẹ̀. ajá balẹ̀. The ultra-modern office complex at number 10 Are Avenue, Bodija, beside Mosh Pharmacy, is up for sale for 170 million naira. This office complex currently generates 10 million naira per annum. With some restructuring, the office complex can generate up to 15 million naira annually. Contact by Edward Realty Company Limited for inquiries now. Buying this ultra-modern office complex could be your best investment decision of the year. Call 0805 225 0214 or 090 2022 256 for inquiries or visit our office at second floor Dickert House on Ring Road, Talk by Edward Realty Company Limited. Happiness, freedom, and peace of mind. má bẹ̀rù ìwọ ilẹ̀ nítorí olúwa yóò ṣe ohun ńlá jọ́ẹ́lì oríkejì ẹsẹ̀ kọkànlélógún èyí ni àkórí ìsọjí orí náà fáàlì báíbà twenty twenty three ọlọ́run tó ń ṣe ohun ńlá ló gbin igi fáàlì báíbà tó ń rúwé lọ́dọọdún pẹ̀lú gbáǹkọ́gbìn iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ tí kò bá sú ọlọ́run láti máa dá sí ọ̀rọ̀ ayé àwọn ènìyàn ní fáàlì báíbà èṣe tí ọ̀rọ̀ ayé rẹ yóò wá fi sú ọ pàkẹ́tì mọ́lẹ̀ láti wá darapọ̀ mọ́ gbọ́lọ́gọ̀ bíi tirẹ̀ láti tọ́ agbára ọlọ́run yìí wò fún ìgbàlá ọkàn ìwòsàn ìtúsílẹ̀ àti àṣeyọrí lórí òwò àti iṣẹ́ rẹ àwọn tí ọlọ́run yóò fìdí ọ̀ṣun reverend gbẹ̀ngà kòtìlà pásọ ayọ̀ jẹ́jẹ́ àti àwọn olùgbàlejò àgbà prophet pf ọwá àti reverend mrs c o ọwá àkànṣe ìpàdé àdúrà wà lójoojúmọ́ fún àwọn tó wojú ọlọ́run fún ọmọ láago mẹ́sàn-án àárọ̀ tí fáàrí bàbà gangan yóò sì máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ láti sunday november nineteen títí di saturday november twenty-five àṣekágbá ní ìsìn àjọyọ̀ àti ìdúpẹ́ ní sunday november twenty-six láago mẹ́wàá àárọ̀ ibi ìsọjí ní christ bible miracle church pf ọwá crescent adéyẹmọlé àwòtí mọ̀lété ìbàdàn jésù ni olúwa. táyé ǹjọ́ orí káyọ̀dé tó ṣẹ̀ṣẹ̀ já ọ̀ṣàrà ọkọ̀ tuntun tó sì tún ṣí ilé tuntun pẹ̀lú ẹ̀. àǹtí ṣadé ńkọ́ tó ṣẹ̀ṣẹ̀ sí ilé ìtajà ìgbàlódé ti kó gìrìgìrì bá ọ. ó ń ṣáná lójú ẹ ó ń wẹ̀ lójú àbí. <laughs> máa pàjù yẹn dé o làásílẹ̀ kedere. mo fẹ́ sọ àṣírun fún ẹ ó yá la etí ẹ sílẹ̀. kì í ṣe jùjú o àmọ́ o máa nílò láti mú kí àwọn ènìyàn máa tẹ̀lé ọ tó bá fẹ́ ní àǹfààní sórí ìgbádùn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni o àwọn tí wọ́n máa dáàbò bò ọ́ lọ́tún lọ́sí àti láàárín tí wọ́n máa dúró tì ọ́ níwájú àti lẹ́gbẹ̀ẹ́ kó o lè ní ìfọkànbalẹ̀ láti ṣe ìgbòkègbodò rẹ bó bó ṣe fẹ́ kíwọ náà lè máa ṣàjọyọ̀ rẹ lọ làsákò ni mò ń sọ nípa rẹ̀. ó yá gbéra báyìí lọ sí www.lasacoassuranceplc.com láti lọ wá irú ìdáàbòbò tó máa yí ọ káàkiri lasaco assurance plc ọ̀rẹ́ tó ṣe gbára lé bá a fà wá sí. ní àwọn iléeṣẹ́ tó ń pèsè fóònù èwo ló gàdàgbà tó jásíkè tó lè fọwọ́ méjèèjì sí búrátì fún. ah Tecno ni o tẹ́kínò gan lójúlówó dán nínú ká pèsè fóònù aláyèrè pẹ̀lú gbígbínnikin dískàtì ajámọ̀láyà bí òkè tẹ́kínò black friday lélẹ́yìí tó falẹ̀ ya ìràwọ̀ ọ̀sán tó tó táwọn àgbà pé wò ilé ìtajà top success lórí rẹ̀ kalẹ̀ sí gbogbo ọjọ́ jímọ̀ lóṣù kọkànlá ilẹ̀ fìdí farabandẹ̀ lórí tecno phantom x2 series ẹ̀dínwó 150k lórí tecno phantom v fold ẹ̀dínwó 200k lórí tecno Camo 20 pro ẹ̀dínwó 50k lórí tecno spark 10 5g ẹ̀dínwó 40k kéku ilé ọgbọ́n kó sọ fótoko ọjọ́ monday november twenty lájẹsùn àtẹ̀yìn ẹ̀ẹ́dà girigiri wàá pàdé ọdúnladé adékọ́lá nílé ìtajà top success tó wà mọ́kọ́lá ìbàdàn nígbà tó bá ń dá thirty thousand padà fún gbogbo oníbàárà kẹ́ ẹ lọ́ọ́ fi ṣe sùn àtẹ̀yìn lórí tecno pop seven series àti tecno Park ten series lásìkò ogod tí nàìjíríà wà báyìí ilé ìtajà top success net lọ rí ra fóònù pẹ̀lú ẹ̀dínwó tó gan tí ọ nínú black friday jẹ́ tecno gbédè tecno november black friday pẹ̀lú top success àtọ́dúnladé adékọ́lá ó ń ṣe yòdò yín dín ìjọ mímọ́ ṣẹlá parish ibẹ̀ làwa wà tá a ti hallelujah ẹ àjọ dàgbà nínú orí ọ̀fẹ́ nínú àjọ̀dún ìkórè ọdún kẹrin ccc goshenland cathedral kọ́lápọ̀ ìṣọ̀lá jíáwé àkókò ìbàdàn sunday november twelve ni opening service pẹ̀lú prophet eo adewale symposium on monday thirteenth november by five pm with pastor amos olúọládélé tuesday november fourteen sí thursday november sixteen ni revival láago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ pẹ̀lú ọ̀pẹ ní ìfàmì òróró yàn praise evening ni friday november seventeen láago mẹ́rin sí mẹ́sàn-án àṣálẹ́ pẹ̀lú àwọn olórin ẹ̀mí prince ọwádìí adékọ́lá láàrin matthew abisam saturday november eighteen ní emmanuel akípàdé football cup final láago mẹ́ta ọ̀sán sunday november nineteen ní thanksgiving service láago mẹ́wàá òwúrọ̀ assistant venerable Rev. evangelist emmanuel akípàdé lólùgbàlejò celestial church of christ goshen land cathedral kọ́lápọ̀ ìṣẹ̀lá gra àkóbá ìbàdàn ni ó ti wáyé a máa ṣàfihàn ètò gbogbo lórí ccc goshen land cathedral lórí facebook àti goshen land tv lórí youtube harvest committee ló ń pè yín kájọ yẹ ayọ̀ ìkórè growing in grace. láìláìláìláì ká àbádájọ́ ọjọ́ àpé bá a bá dóṣù oṣù àkó gómìnà wa ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọlọ́lá jùlọ ẹnjìníà olúṣèyí abíọ́dún mákindé ń fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ènìyàn àtàtà. a ó ṣí mọ́ṣáláṣí dàdọ́múnú ládọ́gba o. àwọn ènìyàn jàǹkànjàǹkàn ni yóò péjú pésẹ̀ síbi ayẹyẹ ọ̀hún gómìnà nílẹ̀ kwara ọlọ́lá jùlọ abdulrahman abdulrasaq gómìnà ìpínlẹ̀ bauchi ọlọ́lá jùlọ bala muhammed chief imam ilẹ̀ ìbàdàn sheikh abubakar agbọ́tọmọ kékeré ààrẹ mùsùlùmí tilẹ̀ yorùbá ẹd adó àti delta alhaj dahud makanju ọlákíọlá didomac àti igbákejì gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ barista abdulrahim bayọ̀lọ́wà orí adé ọjọ́ náà ni olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba mahood ọlálẹ́kan balógun alẹ́kùn mádé ẹlẹ́ẹ̀kejì lábẹ́ alága alhaj muhammadu saad abubakar cfr sultan tìlú sokoto the president general nigerian supreme council for islamic affairs thursday november sixteen aago mẹ́rin ìrọ̀lẹ́ lè tó bẹ̀rẹ̀ ìlọlẹ̀ man insha inshallah. Our royal majesty. Ìgbáradì. Eh, àsìkò tó ti tó tariwo bẹ̀rẹ̀ kó dàdí omidan tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ fún tọdún twenty twenty three èyí ni ó sì pé ìgbà ogún tá a ti ń dá díẹ̀ wà fáwọn omidan wa nípìnlẹ̀ ọ̀yọ́ ìtàgé ti wà ní sẹpẹ́ mayor essex brand tó ti ṣe tán láti gbà wá lálejò nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ center nìbàdàn omidan tó bá gbégbá òrókè náà lọlé pẹ̀lú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti ń kàmì tótó and sports resort ẹ̀yin omidan ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ̀ tamara ẹ̀ wá ṣàfihàn ẹwà àtọ́gbọ́n ti máa mú yín tayọ lóòrèkóòrè polówó ọjà ìkànnì fresh fm ìbàdàn ní zero eight zero three seven one seven eight zero four three dídádì ẹwà fúnmidẹ tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti tọdún twenty twenty three sunday ọjọ́ kẹta oṣù kejìlá yóò wáyé báyìí dípò ọjọ́ kẹwàá tá a ti ń kéde tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú gbọ̀ngàn felicia ti ń bẹ ní jọgọ center nìbàdàn bẹ̀rẹ̀ ní dídí aago méjì ọ̀sán ẹgbẹ̀rún méjì náírà lówó wọlé gbogbogbò ìjókòó ọlọ́lá lẹgbẹ̀rún mẹ́wàá náírà omidan tó rẹwà jùlọ nípìnlẹ̀ ọ̀yọ́ ti twenty twenty three agbátẹrù ìpolongo tiwantiwa wa one zero six point five fm fresh fm Ibadan àti blast ninety eight point three fm. <laughs> kájọ́njẹ ayọ̀ ṣe fàájì dọ́wẹ́kẹ̀ play game lóríṣiríṣi dino lounge làwọn èèyàn wọlé sí báyìí níbi tí fàájì ti ń sàn oúnjẹ tilẹ̀ yìí àti tòkè òkun pẹ̀lú àwọn snacks lóríṣiríṣi omi mu tẹ́yìn bá yàn láàyò gbogbo ẹ̀ ló máa ń chill bóde ṣe takeaway lẹ́fẹ́ àmàlà iyán rice pasta chicken beef fish salad shawarma pizza oríṣiríṣi soup tẹ́ bá fẹ́ bákan náà la tún ní game sport tẹ́ ẹ ti lè play game tó wù yín ìròyìn ò tó àmójúbà ẹ jẹ́ kájọ dé dino lounge restaurant tá a ṣe lọ́nà ìgbàlódé a tún ní vip ip club fún gbogbo ẹni tó bá fẹ́ jayé rúra pẹ̀lú ètò ààbò tó dúró wám bákan náà lẹ máa láǹfààní sí wifi tẹ́ bá ti ń wọlé jẹ̀gbádùn ẹ máa bò ká jayé rúra níbi tó fi ni lọ́kànbalẹ̀ dido lounge wà ní first floor ajé house beside radio nigeria dùgbẹ̀ ìbàdàn ẹ lè họ́dà through whatsapp zero seven zero two five seven five two five seven nine lẹ́ẹ̀kan sí zero seven zero two five seven five two five seven nine free delivery là ń ṣe ní gbogbo dùgbẹ̀ máa bò kájọ jayé ọlọ́ba ní dido lounge dùgbẹ̀ nílùú ìbàdàn. oríṣiríṣi ìdè láyé fi dẹni ìdè tó ṣe é fojú rí àti tí ò ṣe é fojú rí ká ṣiṣẹ́ bí erin ká jẹ̀jẹ̀ lérí ẹ jẹ́ kí gbogbo èèyàn sọ pé a ti tú mi sílẹ̀ nípasẹ̀ ìpè àwọn bàbá wa nínú ìjọ apọ́sítẹ́lì kristi ó ya ìjájọ pàdé lọ́jọ́ sunday ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n sí ọjọ́ tuesday ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún yìí sunday twenty six to tuesday twenty eight november twenty twenty three nínú ìsọjí ọlọ́jọ́ mẹ́ta tí ọlọ́run ìtúsílẹ̀ ti fẹ́ máa ṣiṣẹ́ st john anglican primary school ìkirè níjọba àbílẹ̀ rẹ̀ wọlé ìpínlẹ̀ ọ̀ṣun ló ti máa wáyé láago márùn-ún rọ̀lẹ́ lójoojúmọ́ prọfẹtẹsì káyọ̀ olúbóyè méjì CAC general evangelist nigeria and overseas lolúwo máa lò lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú ìfàmìròròyàn pastor es famuyide ọ̀ràngún regional superintendent pastor elisha o alalade ọ̀ràngún regional revivalist pastor j olúagbábíàká crusade coordinator tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ gbajúgbajà olórin ẹ̀mí pastor esu ọládélé president CSC nigeria and overseas ọlọ́run ninety thirty ló fẹ́ ṣiṣẹ́ àtúnṣílẹ̀ ní ọ̀ràngún region ìpínlẹ̀ ọ̀ṣun ọlọ́run àwọn baba wa ń dóde ọ̀ ọ̀ràngún region ìpínlẹ̀ ọ̀ṣun ló ń kéde yorùbá bọ̀ wọ́n ní àìrìnjìnà lára bukí ọ̀kẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn bá rìnjìnà èyí ò rí wípé jura wọn lọ. ó ti pẹ́ tí mo ti ń rí ilé ìtura nílùú ìbàdàn ilé ìtura bíi billionaires hotel and suites sọ wọ́n bí county sọ wọ́n láwùjọ yẹpẹ̀ billionaires hotel and suites yàtí bí kò wá wò ó kò sì gbà wípé síkún yàtọ̀ sí gbàgì àwọn yàrá ìgbàlejò wa ò lẹ́lẹ́gbẹ́ tí èsì ń ké lala pẹ̀lú standby generator gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà nínú ilé ìtura wa lẹ́tì mọ wo bó ti ń lọ open roof bar ò gbẹ́yìn twenty four As maximum security tàbí restaurant tí ń pèsè oúnjẹ aládídùn kódà bẹ́ẹ̀ bá tún fẹ́ lúwẹ̀ẹ́ pẹ̀lú omi tó mọ́ kànga billionaires hotel and suites nìkan ṣoṣo ló lè fún yín tán láìsí lọ kábọ̀ débẹ̀ kó o tún padà wá lọ́jọ́ míì gbogbo ọ̀nà ló já sí plot twenty block three ní mechanic resettlement scheme layout ọlọ́gẹ̀dẹ̀ estate old lagos road new garage ìbàdàn www.billionairessuites.com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé zero nine one six five seven five one one two nine tàbí zero zero nine zero seven seven two nine four zero five nine billionaires hotel and suites ẹ káàbọ̀ sínú ìtura. ọlọ́run ayérayé ò ó lóko dídọ́jú praise in power night. ìṣẹ̀lẹ̀ ìyìn àti agbára ti ìpàgọ́ ìyìn pípẹ́ ọlọ́dọọdún tí ìṣẹ̀lẹ̀ kejìlá irú rẹ̀. ọdọọdún ni ọ̀rọ̀ gọ̀jígọ̀ tí ń gbé náà ló ń ṣiṣẹ́ agbára. máa ń ṣe bẹbẹ bíi tàtijọ́. létí pẹsẹ̀ ìyẹn alágbára yìí. prophetess florence olùdàmọ́lá jp ní èmi àwọn wòlíì kọ sí láti máa ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún. ẹ kò rí ìtọ́jú ni. èmi ni tí ń jẹ́ èmi ni. gẹ́gẹ́ bí exodo orí kẹta ẹsẹ̀ kẹrin láti sunday november twelve títí lọ dé sunday november nineteen twenty twenty three ló fi máa wáyé. ìsọjí ó máa wà láago praise and prophetic power night ní tọjọ́ friday november seventeen yín rice àti gàrí wà fún igba ènìyàn tó bá kọ́ dé lọ́jọ́ friday praise night láago méje ìrọ̀lẹ́ kristi ìdúpẹ́ ló fi kẹsẹ̀ nílẹ̀ lọ́jọ́ sunday november nineteen ọ̀pọ̀ olórin ẹ̀mí ló ti wà ní ìgbáradì èlẹ́jà kìtúndé ọlọ́run sọ bẹ́ẹ̀ evangelist bukola akande ṣẹ̀wẹ̀lẹ̀ jésù gbogbo ìjọ christ testimony and restoration ministry wà ní protective stroke seventeen testimony arena ẹ̀rí jésù close ọmọlẹ́sọ̀ kánlá nítòsí báńkì olódó lójúọ̀nà ìwọ́dọ̀dì ìbàdàn prophetess florence olùdàmọ́lá jp ní ìmọ̀ gba gbogbo ènìyàn lálejò zero eight zero six zero two four eight six five two praise and prophetic power night jẹ́jọ́ pàdé ń bẹ́ẹ̀. Closer. That is the sound of millions of Nigerians with hope and aspirations going about their day with one simple goal to win in life despite all odds. Now, listen closer. Congratulations! The Entrepreneur Award of the Year goes to Of Reaching Your Full Potentials in a world of uncertainties, you need all the help you can get to stay protected so that nothing stops you from being your best self. Visit www.lasacoinsurance.com or call us today to get a Lasaco insurance plan to keep you covered for life. At Lasaco Assurance, we go the distance with you so that your dreams can become reality because truly, if it matters to you, it matters to us. La Saco Assurance PLC, a friend you can trust. alimadiri kababita aloga. òótọ́ ni kára ojú pépé la fi ṣiṣẹ́ ajé alimalik ababitas master key kọkùnrin ó jẹ́ ní kùtù àì kára ó kọfẹ́ kó o bọ́ lọ́wọ́ ara ríro àti bàrí fífà so kálẹ̀jọ obìnrin ó bá ìrọ̀rùn dé alimalik ababitas master key là ń pèrè yẹn egbòogi ìbílẹ̀ pọ́nbélé la fi ṣe kò sì lọ́tí nínú pété tọkùnrin tóbìnrin ló lè lò àmọ́ kò sí fún aláboyún àtọmọ tọjọ́ orí rẹ̀ ò tí ì pé ọdún méjìlá alimalik ababitas master key nafdac lulọ̀ǹtẹ̀ gbà papọ̀ kẹ̀ẹ́dá sọ fún ẹ ó rí i pé nǹkan jò nǹkan lọ bí ẹ fẹ́ rà á lẹ́yọ ẹyọ tàbí aláràtúntà ẹ kàn sí bestcourt investment company limited tó wà ní amúlòkó ọ̀dẹ́yàlẹ́ àjíà road ìbàdàn tàbí kí ẹ pé zero seven zero five seven eight six three one four eight tàbí zero nine zero seven four eight zero three two nine one almalik ababitas master key ònlẹ̀mí ń lò ìwọ náà gbẹlura kò mọ̀ ta pírí bí ẹ̀yìn olóńgó. alimadi kábàbí ta ajá balẹ̀. tọ ẹ káàbọ̀ padà o ìkànnì alára àgbàyídá yín rèé o one oh five point nine fresh fm nìbàdàn alright a mọ̀ wá lórí facebook ká tún sin nígbẹ́rẹ́ ìpàkọ́ yẹn o hmm. lójú ìwé kẹjọ ìwé ìròyìn punch fún tòórọ́ òní ìṣẹ́ àti òṣì kò lè jẹ́ ìtẹ́wọ́gbà lábẹ́ ìjọba mi lóòótọ́ kò sí ti etí ọ̀gbọ́rí nípa ìṣẹ́ àti ìyà o àmọ́ èmi ò fẹ́ ààrẹ bọ́lá tinubu ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ààrẹ bọ́lá tinubu ní bó tiẹ̀ jẹ́ pé ìṣẹ́ poverty kìí ṣe nǹkan ìtìjú lọ báwọn báwọn náà poverty is not a shameful thing ó kàn jẹ́ pé kò í ṣe ìtẹ́wọ́gbà lábẹ́ ìjọba tọ̀dọ̀ tèmi unacceptable under my leadership english ààrẹ bọ́lá tinubu ló sọ̀rọ̀ yìí ní àná tí í ṣe ọjọ́ ìṣẹ́gun níbi ìpàdé àjọ ńlá tàwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀jìnmí nídìí ìṣàkóso ti a sí Chartered Institute of Personnel Management of Nigeria wọ́n ní wọ́n sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àwọn nǹkan kan àtàwọn nǹkan kan nígbà tí ààrẹ bọ́lá tinubu tí àwọn ó sì sọ̀rọ̀ níbi ètò pàtàkì ọ̀hún ààrẹ bọ́lá tinubu ní ń sọ fún yín lẹ́ẹ̀kan sí lásọyán o ìṣẹ́ àti òṣì ń bẹ nílẹ̀ yìí bíi tiẹ̀ ṣe nǹkan tìjú àmọ́ èmi ò lè fààyè gbà á lábẹ́ ìjọba tèmi ìròyìn yẹn pọ̀ o mọ̀ yá ka díẹ̀ torí hmm. yín ni o. tọ́ ẹ jẹ́ kí n sọ́dá lọ sí ojú ewé kejì ìwé ìròyìn Nigerian Tribune kódà ọ̀kan náà ń bẹ lójú ewé kẹta rẹ̀ tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò tó wáyé kọjá ní ìpínlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ Bayelsa Imo àti Kogi ṣe rí àjọ elétò òdìbò orílẹ̀-èdè nàìjíríà oníbalabala ni wọ́n. balabolo. balabolo bulubla bulaba. bulaba. pdp ló sọ̀rọ̀ èmi kọ́ o pdp ló ṣe àgbéyẹ̀wò lórí ètò òdìbò tó wáyé sí ipò gómìnà ní ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ó ní mo gbé e yẹ̀wò ó ló burú jáì ju ètò òdìbò ọdún 2023 tó jẹ́ ti àpapọ̀ lọ ó ní ẹ wò bí wọ́n ṣe ń gbèrú àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ òṣèlú wọ́n á gbèrú ẹgbẹ́ òṣèlú pdp dé ibi tí ó lápẹẹrẹ burúkú ẹni ó sọ̀rọ̀ òun náà ni adelé alága fún ẹgbẹ́ òṣèlú pdp ńlẹ̀ wa nàìjíríà ambassador eliya damagun ń ló fi ẹ̀sùn náà kàn ó ní ẹgbẹ́ òṣèlú apc lẹ́yìn ìgbà tinubu débẹ̀ tán ó ní ẹ wò ó ètò ìdìbò àkọ́kọ́ tí wọ́n kọ́ ṣe òun náà lórí bó ṣe rí yìí o tí wọ́n kẹ́ ń tan àwọn èèyàn jẹ ó ní tí wọ́n bá ti dìbò tí wàhálà díẹ̀ bá ti wá ń bẹ̀ ibi tí gbàgbọ́ àwọn èèyàn tó máa ń rọ̀ sí ní ilé ẹjọ́ pé dájọ́ òdodo wáyé ó ní ẹ̀ka ètò ìdájọ́ gan wọn ti já wa kulẹ̀ já wa ń tàn mọ́ tá a nígbàgbọ́ kankan nú ẹ̀ mọ́ ó sọ̀rọ̀ lórí ti adíjedupò wọn ní ìpínlẹ̀ Imo Sam Anyanwu ó ní ah ó mà ṣe o ó ní ẹ wo àràkárà tí wọ́n dá pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP àti Sam Anyanwu ní ìpínlẹ̀ Imo ẹ̀yin nu o ọlọ́run nu àjọ elétò òdìbò orílẹ̀-èdè Nàìjíríà orí PDP ọ̀dà fún yín ẹ lọ gbá ìwé ìròyìn Nigerian Tribune mú ojú ìwé kẹrin rẹ̀ ló wà. tọ owó tí ẹ ń pè lówó àtijọ́ báńkì àgbà nílẹ̀ yìí ni kì í ṣowó àtijọ́ kankan o ẹ máa ná lọ kò tí ì ní gbèdéke ọjọ́ tí òpin òde bá báńkì àgbà nílẹ̀ yìí Central Bank of Nigeria CBN ni wọ́n ti kéde pé àwọn owó tá a ti kọ́kọ́ pè ní tàtijọ́ one thousand ẹgbẹ̀rún kan náírà lápapọ̀ five hundred naira ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àti igba naira, one thousand five hundred naira two hundred naira wọ́n ní òun náà sì ni owó náà nàìjíríà lásìkò yìí tí nǹkan kan ò sì tí ì yẹ àtẹ̀jáde látọ̀dọ̀ ọ̀gá tí ń rí sí ìkáràmásìkí ìlú koro fún báńkì àpapọ̀ ilé wa director corporate communications uh, corporate communications of the bank eh, ọ̀mọ̀wé uh, isa abdulmimin ní abuja ló ti ju ọwọ́ lu àtẹ̀jáde tí wọ́n sì ju àtẹ̀jáde sí ìta wọ́n ní kódà léyìí tí à ń sọ pé gbèdéke december thirty first ọjọ́ kọkànléní ọgbọ̀n oṣù kejìlá ọdún yìí ní pínpínpín ó pin mọ́ owó ní ẹtí ọ̀wádowó àtijọ́ tá nínú mọ́ rárá o ẹ máa ná lọ o kò sí owó kan lówó àtijọ́ owó kan tuntun lásìkò yìí o ńgbà ó bá yá àmọ̀ sọjọ́ tí ọkàn wọn tí gbèdéke rẹ̀ ọmọ tẹnubodò ojú ìwé ogun Vanguard fún tòórọ̀ òní. ó yẹ ẹjẹ́ á tún lọ tààràtà ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ó fi tàn balẹ̀ ìtàn tọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tó sì fi balẹ̀ lóbìnrin wọ́n ní lẹ́yìn ti ìdá efiong baasi tó jẹ́ pé aṣẹ́ńjẹ àgbáyé ènì tó fìtàn rere balẹ̀ lóṣù karùn-ún ọdún tá a wà ń bẹ̀ yìí nínú ìwé ìtàn láíláí Guinness World Record wọ́n ní fẹ́ni tó lè ṣẹ́ńjẹ fún ìgbà tó pẹ́ jù obìnrin míì ó ti tún ṣiṣẹ́ takuntakun lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní arábìnrin kan rèé o tó jẹ́ pé àrà tí òun dá ń tiẹ̀ iṣẹ́ ọwọ́ ń Ellen Williams ni wọ́n pe orúkọ rẹ̀ mhm. wíìgì kíní tí àwọn obìnrin irun tí wọ́n máa ń gbé sórí ń lòun ṣe ń tiẹ̀ o irun àtọwọ́dá irun àtọwọ́dá tí wọ́n mhm. máa mú gbogbo ẹ̀ wípọ̀ wípọ̀ wípọ̀ mhm. wọ́n ní èyí tó ṣe ó sì gùn níwọ̀n mítà ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún ó dín mẹ́sàn-án àti tíntínní three hundred and fifty one point two eight meters iná ló fi gùn tá a bá sì ní ká wo ni pé íǹchì kọ̀ọ̀kan ní fíìtì ẹ̀ ó jẹ́ one thousand one hundred and fifty two feet in ló fi gùn nílẹ̀ lọ ńgbà wá ṣe tán wá béèrè pé ọjọ́ mélòó ló gba ọkọ̀ tó di ilé tán ó ní odidi ọjọ́ mọ́kànlá ń lòun fi di irun wíìgì bẹ́ẹ̀ lòun dì í lọ lòun dì í lọ lòun dì í lọ lòun dì í lọ lòun dì í lọ fi eré sorun ọ̀hún papọ̀ ó ní ó jẹ́ mílíọ̀nù méjì owó náírà nírun tóun rà tóun sì so papọ̀ kóun tó parí wíìgì ọ̀hún wọn ni tó èyí ó ṣe yìí náà ìmọ̀tẹ̀ wọn kò káàbíyèsí o àwọn obìnrin wa máa ń ṣe bẹ̀bẹ̀. give our women time to rule. Hmm. irun náà ló gùn bíi ti olúworí màgbó òjò. <laughs> orí bí wọ́n ti ń lọ ni hmm. ẹ̀rọ ọlọ́run bà mí gbà mo hmm. wọ́n máa gbé lọ sí stadium kábíyèsí ṣọ ọ̀nkà mọ́tàmú rẹ̀ ṣé nǹkan ò ṣe. ọ irọ́ ọmọ kà ni. carbohydrate ni. <laughs> ẹ sọ sá ti kà ló ti sọ̀rọ̀. báyọ̀ ṣọ́ra ẹ̀. èmi ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé tọ̀dọ̀ mi. sọ sá ti kà mú gíláàsì wàhálà tó ní demarcate student. ó ti yé mi ó ti yé mi. <laughs> ojú kò lè yé ẹ̀yin tí ẹ̀ gbọ́ wájà <laughs> ojú ìwé kẹwàá ìwé ìròyìn Vanguard fún tòórọ́ òní abẹ́ẹ̀rí nǹkan ìránṣẹ́ Ọlọ́run kan ti sọ̀rọ̀ ó ní àwọn olóṣèlú Nàìjíríà àwọn ni wọ́n ń kó wa ní papá mọ́ra o bí ìgbà wọ́n fi okùn mú wọn lẹ́rú tí wọ́n fi sọ á ní gògóńgò ni o àgbà ọ̀jẹ̀ ìránṣẹ́ ọlọ́run kan tí ó jẹ́ ọmọ nàìjíríà àmọ́ tí wọ́n mọ̀ káàkiri àgbáyé pító fẹ́mi emmanuel pító fẹ́mi emmanuel ló ti kọ ti kọminú sí bí nǹkan ṣe ń lọ ní nàìjíríà tí ìyà burúkú ti ń gé àwọn èèyàn jẹ tó sì jẹ́ pé òṣì àti ìṣẹ́ tó ti dá tó lórí tẹlẹ́mù ọ̀gọ̀rọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà Fẹ́mi Emmanuel ní ìgbésí ayé ò tiẹ̀ wá fẹ́ nítumọ̀ sí fọ́gọ̀rọ̀ ọmọ Nàìjíríà mọ́ ayé wa ṣá málámálá ayé wa rí jùùjù fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí ó ní bẹ́ẹ̀ bá sì wá ìdí rẹ̀ tẹ́ wá lọ wà bọ̀ kò ní í ṣẹ̀yìn àwọn olóṣèlú kan tó jẹ́ pé àwọn ni wọn ò bẹ̀rù Ọlọ́run tí wọ́n di gògóńgò ìṣẹ̀mí ọmọ Nàìjíríà mú tí ìyà burúkú ìfi ń jẹ ọmọ Nàìjíríà àwọn àpẹẹrẹ ẹ̀yà náà lẹ́ẹ̀mọ́ rí káàkiri ó wá hmm. dàbí ìgbà tọmọ nàìjíríà ti wá wà helpless bí ìgbà tí wọn wá ní ẹni tí wọn rò tí wọn fún mọ́ báyìí ní ìsìn Paito Emmanuel tí wọn jẹ́ alábòjútó gbogbogbò Living Spring Chapel International ni wọn sọ̀rọ̀ yìí nífẹ̀ẹ́gẹ́pẹ̀gẹ́ pẹ̀lú ọ̀gbẹ́ni Afeez ọ̀jọ̀gbọ́n Afeez Ọládòṣù táwọn náà wálé ẹ̀ka tí wọn ti ń kọ́ nípa àmọ̀jìnlẹ̀ ẹ̀sìn Islam ní fásitì tilẹ̀ Ìbàdàn àwọn olóṣèlú <laughs> tá a fi sípò àwọn ni wọ́n di gògóńgò ọmọ nàìjíríà mú tí àfiráyé gidi jẹ. báyọ̀ kò sí wàhálà ẹ já tẹ̀síwájú ìwé ìròyìn ti Nigerian Tribune ó gbé ìròyìn kan lójú ewé kejì rẹ̀ níbi tí wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin àgbà lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ti bẹ̀rẹ̀ sí pa ẹ̀kẹ́ lu ọ̀rọ̀ sísọ iléeṣẹ́ ìfi ìwé ránṣẹ́ ìyún NIPOS wa nípasẹ̀ líle sọ di ti ìdókòwò lákọ̀tún gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé ọ̀rọ̀ yìí pé wọ́n gbé àbọ̀ ọ̀hún kalẹ̀ níwájú ilé alága ìgbìmọ̀ tó ń sí ètò ìṣúná ní ilé ìgbìmọ̀ asòfin àgbà sẹ́nitọ̀ Sani Musa ló gbé ọ̀rọ̀ náà kalẹ̀ gbà láòkò ìgbà tí postmaster general ìyún ọ̀gá àgbà fún ibùdó ìfi ìwé ránṣẹ́ níléeṣẹ́ NIPOST Tọ́lá Ọ̀dẹ́yẹmí tó gbé ọ̀rọ̀ ti ìwé ètò ìṣúná wọn wáyé pé tọ́ abala ti ètò ìṣúná ọ̀tọ̀dọ̀ wa báyìí kàṣà báyìí kà òdì èmi tó dé dúró rèé àwọn àfojúsùn wa rèé o nílé náà wò pé ẹ̀dùn náà ẹ̀ NIPOS ò gbọ́dọ̀ jẹ́ ẹ̀ka iléeṣẹ́ tó jẹ́ pé àmọ́ náà ó lé àmọ́ náà ó lé gbogbo gbà a gbọ́dọ̀ wọ́ ọ̀nà àbáyọ sí bá a ṣe sọ di bí ó ṣe máa pa owó wọlé fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ni kó má bàa jẹ́ pé à ń fi owó ọ̀wọ́n àtúnṣọ́ sí bua gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣe àlàyé àti àgbékalẹ̀ ọ̀rọ̀ yìí pé ó dáa ẹjẹ́ àwo ìwo sàkún èyí tí wọ́n gbé kalẹ̀ yìí gbogbo nǹkan tí wọ́n gbé kalẹ̀ ń lọ bíi bílíọ̀nù méjìdínlógún owó náírà eighteen billion naira gẹ́gẹ́ bí nǹkan tí NIPOST yóò ná fún àwọn òṣìṣẹ́ rẹ̀ tí ń lọ bíi ẹgbẹ̀rún mẹ́rìndínlógún sixteen thousand workers jákèjádò orílẹ̀-èdè wa nàìjíríà postmaster, postmaster general ọ̀hún tọ́lá ọ̀dẹ́yẹmí ó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ rẹ̀ pé bílíọ̀nù mẹ́tàlá iná ni wọ́n ná fún ti ọ̀rọ̀ ti ni wọ́n ná lórí ìmúṣẹ́ṣe ààtò wọn fún ti ọdún 2023 yìí ṣùgbọ́n 18 billion naira yìí fún ti ọdún 2024 ni o gẹ́gẹ́ bí gbogbo nǹkan ṣe ń gbówó lórí lásìkò tá a wà yìí àti àwọn ààtò ọ̀tun táwọn náà fẹ́ mú bá ayé àwọn òṣìṣẹ́ ìjọba tó wà lábẹ́ wọn wọ́n ní fún ìdí èyí o iléeṣẹ́ NIPOST ó dàbí ẹni pé àgbéga ọba láti sọ ọ́ di èyí tí ó máa pawó wọlé o fún orílẹ̀ wa ìjíròrò sì ń tẹ̀síwájú lórí rẹ̀ o kò tán síbẹ̀ lójú ìwé kẹwàá Vanguard fún tòórọ̀ yìí lágbo òṣèlú àjọ INEC àti ẹgbẹ́ APC ni wọ́n ti sọ fún ilé ẹjọ́ kọ̀tẹ́nlọ́rùn pé ẹjọ́ tí Adébútú tí ó gbé wá síwájú yín ẹjọ́ tọ́já bútúbútú lẹ́jọ́ Adébútú kò nítumọ̀ ẹ̀pẹ́ ẹ̀gbọ́ ẹjọ́ ọgọ́ta dọ̀tí ẹ̀dánù ìròyìn ọ̀rẹ́ o lẹ́kùnrẹ́rẹ́ gómìnà ìpínlẹ̀ ogun Dàpọ̀ Abíọ́dún ẹgbẹ́ òṣèlú rẹ̀ APC àti àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC igun mẹ́tẹ̀ẹ̀ta ti panupọ̀ wọ́n ti lọ sí ilé ẹjọ́ láti lọ rèé sọ fún ilé ẹjọ́ kọ̀tẹ́nlọ́rùn pé ẹjọ́ kọ̀tẹ́nlọ́rùn tí olùdíje fún ipò gómìnà ẹgbẹ́ PDP ìpínlẹ̀ ogun Ládi Adébùtú ti ọgbẹ́wà báyìí o ẹ kéde rẹ̀ bí ẹjọ́ kẹjọ́ tí ò ní túmọ̀ ẹjọ́ ọgọ́ta dọ̀tí ẹ wá mẹ́jọ ẹjọ́ Adébùtú ẹ̀já butubutu ẹ̀dálùláyà ẹ wo ẹjọ́ ọkọ̀ tẹ́ ń lọ́rùn tí adébútú gbé wá síwájú yín inec apc àti dàpọ̀ abíọ́dún ní kí wọ́n dá lùgbò igbó ojú ìwé kẹwàá Vanguard. ok oic ìyún Organisation of Islamic Cooperation wọ́n ti sọ̀rọ̀ yìí pé àtàwọn àti àwọn Arab League wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà la rí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan tó tó gbangba lọ́yẹ́ láti bá a pẹ̀tọ́ àwọ̀ lórí ti wàhálà tó ń ṣẹlẹ̀ ní àárín Israel àti àwọn Haman pàápàá lẹ́kùn agbègbè Gaza bá a bá ké sórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n mojú ògún wọ́n lè pa bìnírè láti mú kálàáfíà òjọba wọ́n sì kàn sí orílẹ̀-èdè wa nàìjíríà ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ ilé òkèrè ambassador yusuf tuga ń ló fi àtẹ̀jáde ọ̀hún síta nínú ìwé tí wọ́n rí gbà pé tó láti iléeṣẹ́ aṣojú orílẹ̀-èdè wa nàìjíríà ní saudi orílẹ̀-èdè wa nàìjíríà náà wọ́n ní ẹ dákun ẹ tètè wá bá a wá wọ̀ kọ́ fi ṣàdá kó gun omi kó gun ó sinmi lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ẹ já gbéra ńbẹ̀ ká lọ sójú ọjà ńgbà bá padà dé ẹ̀kúnrẹ́rẹ́ àjá àbálẹ̀ yòókù ó ń tẹ̀síwájú. àjá àbálẹ̀. àjá àbálẹ̀. come closer. That is the sound of millions of Nigerians with hope and aspirations going about their day with one simple goal to win in life despite all odds. Now, Listen closer. Congratulations! The Entrepreneur Award of the Year goes to Of Reaching Your Full Potentials in a world of uncertainties, you need all the help you can get to stay protected so that nothing stops you from being your best self. Visit www.lasacoinsurance.com or call us today to get a Lasaco insurance plan to keep you covered for life. At Lasaco Assurance, we go the distance with you so that your dreams can become reality because truly, if it matters to you, it matters to us. La Saco Assurance PLC, a friend you can trust. àṣẹ olóòbá àlékè ọlá ni ká pawọ́pọ̀ lórí dáadáa ìdí nìyí tí supreme council for islamic preachers àgbáríjọpọ̀ àwọn àfọ oníwàásí lórílẹ̀‐èdè nàìjíríà ẹkùn tilẹ̀ yorùbá ti gbé àpérò àtìfàmì ẹ̀yẹ dánilọ́lá pásílù ìbàdàn àbẹ̀wò sí chief imam ulẹ̀ ìbàdàn àtàwọn lẹ́kànlẹ́kàn mi láàfin bẹ̀rẹ̀ ètò wednesday november fifteen àti thursday november sixteen làpérò yà wáyé níbi tí amiru àgbà sheikh taofik akéwàgbà gold ti fi àmì ẹ̀yẹ dá gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà ní igbákejì gómìnà olùbàdàn tilẹ̀ ìbàdàn tó fi dórí sheikh muhyiddin ajani bello àtàwọn èèkàn míì lọ́lá ní carlton gate hotel ìdí àpẹ́ ìbàdàn àkòrí lílo ẹ̀rọ ayélujára lọ́nà tí kò ní fa ìkùnsínú láàrin àwa mùsùlùmí ọjọ́bọ̀ thursday lákòwòrìn pẹ̀lú gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ àti sultan tìlú sokoto his eminence sahad abubakar lọ sí mọ́sálásí látàdọ́múnú tó wà ládọ́gba dr ibrahim adilani àti fadilati sheikh dr hashim atẹ́rẹ́ ló ń kí gbogbo wa mari ababikun alan wasala. Covenant Press Night 2023 is here again. It's a supernatural night of praise and miracles with evangelist Rebecca Folabi Eruretoba. Ọlọ́run wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tí kì í dalẹ̀ májẹ̀mú la máa péjọpọ̀ kọrin yìí sí ní àṣálẹ̀ májẹ̀mú tọdún yìí lọ́jọ́ kẹtàdínlógún oṣù kọkànlá seventeenth November twenty twenty three. Theme for thou art my praise Ministry: Reverend Femi Bikunle Pastor Joseph Olajimi evangelist Tọ́pẹ́ Olútokun evangelist Ṣadé Taiwo evangelist Modupe Olúbẹ̀kọ Iyanoluwa praise and the host evangelist Rebecca. Emeka Folabi Eruretoba. God's servant, Reverend Beloved Daisy, will be hosting us at Assemblies of God Church, Mokola, behind Oando Filling Station, Army Barracks Road, Ibadan. Nítorí ìwọ ni ìyìn mi, aago mẹ́sàn-án àṣálẹ̀ la ó pàdé. Ẹ lè darapọ̀ mọ́ wa lórí gbogbo social media platform ti Rebecca Eruretoba àti Evangelist Rebecca tàbí kẹ́ ẹ máa pè zero eight zero three three six three zero one one one. Covenant Praise Night twenty twenty three. Don't miss it ajá balẹ̀. lórí ọ̀rọ̀ jíjápa kúrò lórílẹ̀‐èdè nàìjíríà kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba mahood ọlálẹ́kan balógun àlí okùnmádé kejì kábíyèsí ti pàrọwà fáwọn ọ̀dọ́ láti pa kétímọ́lẹ̀ kí wọ́n dúró ṣinṣin sórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú èròǹgbà gbígbé orílẹ̀‐èdè nàìjíríà débùté ògo kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba mahood ọlálẹ́kan balógun àlí wọ́n sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lọ́jọ́ àbámẹ́ta sátidé lásìkò ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde tiléèwé gíga Precious Cornerstone University ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn ẹni tí mọ́gàjì agboolé látò òkè lábọ́ nílùú ìbàdàn tó sojú fún bẹ̀ ọ̀jọ̀gbọ́n abíọ́dún gbọ́lagàdé òun ké sí àwọn akẹ́kọ̀ọ́jáde níbi ètò tó wáyé ọ̀hún nílùú ìbàdàn kí wọ́n nígbàgbọ́ nínú orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n sì máa gbìyànjú fún ìdàgbàsókè àwùjọ láì káàárẹ̀ ọkàn bíi ti ulẹ̀ kó mọ̀ síwájú sí i ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Gbọ́lágadé ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò dúró digbí o pẹ̀lú àtìlẹ́yìn àwọn ọ̀dọ́ ní kété tí oníkálukú bá ti ṣàmúlò àwọn àǹfààní aláìlẹ́gbẹ́ tó ń ti ọgbọ́n àtinúdá tó wà ńlẹ̀ eléyìí tó lè mú kí iṣẹ́ ìdàgbàsókè tó lóòrìn kó mọ̀ wáyé lóòrèkóòrè lákòótán Mágàjí ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Gbọ́lágadé ó tún gba àwọn akẹ́kọ̀ọ́ jáde níléèwé gíga Precious Cornerstone University nímọ̀ràn láti rí wípé wọ́n jẹ́ aṣojú rere fún orílẹ̀-èdè Nàìjíríà níbi ìyówù tí wọ́n bá lọ. thank you orúkọ mi ni àṣàkẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ilé mo ti sin oríṣiríṣi adìẹ rí ní nǹkan bí ọdún méjì sẹ́yìn nígbà tí tóyìn ọ̀rẹ́ mi rí bí mo ṣe ṣe wàhálà lórí àwọn adìẹ yìí ó wàá sọ fún mi nípa adìẹ nọ́ìlà mo fi tó baálé mi létí bí a ṣe bẹ̀rẹ̀ sí ní sin adìẹ nọ́ìlà nìyẹn èmi ni ti ní tòótọ́ láìpẹ́ ọjọ́ ìyàtọ̀ hàn àǹfààní jabua ló wà nínú sísin adìẹ yìí sísin adìẹ nọ́ìlà fi mí lọ́kàn balẹ̀ àwọn adìẹ mi ò kí ń kú bíi ti tẹ́lẹ̀ adìẹ nọ́ìlà ò kí ń déédéé ṣe àìsàn bí àwọn adìẹ yòókù adìẹ nọ́ìlà rọrùn láti sìn torí pé àyíká ilé ni wọ́n wà wọ́n sì lè jẹ oúnjẹ àjẹkù ìdílé ṣé ti èrè tabuwa tí mò ń jẹ ni ká sọ ni àbí ẹyin tí mò ń rí tà lóòrèkóòrè ni ká wí kódà mo ràn bálẹ̀ mi lọ́wọ́ pẹ̀lú ríra àwọn nǹkan díẹ̀díẹ̀ tí ẹbí wa nílò yàtọ̀ sí owó tí mò ń rí lórí sísin nọ́ìlà mo tún jèrè ìlera tó péye èmi àti àwọn ẹbí mi jẹ ẹyin àti adìẹ lóòrèkóòrè láì pa òwò mi lára. dàbí àṣàkẹ́ ra nọ́ìlà ta nọ́ìlà jẹ adìẹ àti ẹyin nọ́ìlà. láti rí ojúlówó adìẹ nọ́ìlà rà á láti iléeṣẹ́ amo farm cibra archery fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pé zero seven zero zero six zero zero zero six zero zero bàbá dami mogo olùsàmúlò alọ́ńbọ̀ wá síbàdàn ìwọ ló kàn láti sọ tẹsítímọ́nì. gbogbo ìlú ìbàdàn lápapọ̀ ló máa sọ̀rọ̀ ẹ̀rí bí wòlíì máa jẹ́mu pírọ́fẹ́sì Sàmúlò alọ́ Aminago ti CAC Grace of Mercy Diamond. Bàtí náà sẹ̀wọ̀n Ìbàdàn pẹ̀lú ìfàmì òróró yẹn agbára o. Lọ́jọ́ Saturday eighteen àti Sunday nineteenth November. Ìpàdé ìmájẹ̀mú yẹn náà ni òwúrọ̀ àná àti ìfàmì òróró yàn. Money of Mercy with anointing service. Àkòrí ẹ̀ divine ẹ̀ ìrànlọ́wọ́ látòkè. Lọ́dún ti ń parí lọ. Inú ìpàdé ọjọ́ méjì nílùú Ìbàdàn. Bèjẹ́ Èṣù ti fẹ́ péré òpin ọdún fún gbogbo olùgbé Ìbàdàn. Ilé rẹ̀ ò ní dàpínlẹ̀ ọ̀pọ̀ ọ̀rẹ́ sí ọlọ́run àlàyé àtàwọn olórin ẹ̀mí bíi Kẹ́mi Ríogbò. Tẹ̀mí tọ́pẹ́ ọmọ alágbà báwí. wọ́n á máa kọrin ẹ̀mí. wòlíì sàmúlò alọ́dámímúgun. wọ́n á máa da òróró ìgbẹ́dídì àti ìtura lé gbogbo èèyàn lórí. lọ́jọ́ sátọ́dẹ̀ eighteenth november aago méjì òwúrọ̀ seven a.m. lọ́jọ́ sunday aago mẹ́fà ìdájí six a.m. làwọn pàdé. dayland event center opposite gbaremu market para gbọ́sítà sango ẹlẹ́yẹlẹ́ ròdù ń bàdàn làwọn ti pàdé o. bẹ́ẹ̀ láyé wọ́n náà wọ́n kánsẹ́lì máa wà láti rí wòlíì nínú oṣù kọkànlá november yìí ó yẹ jẹ́ káyọ̀ tẹ́wọ́ gbari ayọ̀ kàǹkà yìí o látọ̀dọ̀ làmìlaka iléeṣẹ́ tó ń pèsè ilé gbé dùnú nàìjíríà. design bricks homes and properties là ń pèrè ẹ̀ ó yá one two three àti ṣíṣọ́ lójú ẹ̀ ilẹ̀ àlùbáríkà lágbègbè tó yáàyè London Villa Estate rẹ o. apẹtẹ ológun ẹ̀rín road ló wà. nínú àyíká tá a ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn sí ẹlẹtírísítì àti sólà street light tó ń tàn yín yín yín ọ̀nà tí wọ́n ti dọ̀dà sí borehole fence àti security tó dájú. London Villa with London experience tètè dìde fúyà máa bọ̀ kó wá ayọ̀lẹ̀ tiẹ̀ pẹ̀lú three hundred thousand naira promo price tá a fi já London Villa Estate nínú ọ̀rá lóṣù November yìí kódà òun láǹfààní àti kọ́kọ́ mójú ẹ̀ débẹ̀ kó tó sanwó ẹni bá tún sanwó tiẹ̀ lẹ́ẹ̀kan yóò jàǹfààní odidi àpò sìmẹ́ǹtì márùn márùn-ún tó fi mọ́ àwọn gbàǹkangbè ẹ̀bùn àgbérelé bíi DSTV GoTV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tètè lọ́ra tiẹ̀ kóṣù yìí ó tó parí o. kàn sí ọ́fíìsì Design Bricks tó wà ní Iwo Road àti Bódìjà pè wọ́n sórí zero nine zero three nine three seven five one one zero. wàrálẹ̀ tiẹ̀ ní London Villa Estate ti Design Bricks àjọṣọ àti àdéhùn bẹ́ẹ̀ o. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́ mi ọmọ rẹ̀ o. kò mà sọ ohun tọ́lọ́run mi. i lásìkò ah, kan wà tí kì í bá tì tó ń ṣiṣẹ́ àmì àtagbára nínú ìjọ world healing evangelical church prophetic and revival ministries soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn agbára ọlọ́run kì í bá tì ni ó tún máa rìn kọjá lára ọ̀tọ̀ nínú ìpàdé wákàtí méjìlá pẹ̀lú olúwa olóṣù mẹ́tamẹ́ta ní gbogbo ọjọ́ kejìdínlógún oṣù kẹta síra wọn eighteenth of every three three months aago márùn-ún ìdájí sí márùn-ún ìrọ̀lẹ́ ni plan to attend this edition your miracle is certain with christ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run ni yóò máa da ìpè pọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ fún ìtúsílẹ̀ rẹ. olùgbàlejò ni pastor mrs v o fàjẹmísìn. join thousands of people this quarter at world healing evangelical church soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn tèmi tiẹ̀ kò ní ṣòro ṣe lórúkọ jésù àmín. ajá balẹ̀. ajá wa o àdúpẹ́ <laughs> ah, o <laughs> ilé wa o <laughs> ẹ̀yin èèyàn tí ẹ wà lórí facebook. yes ẹ ṣé o ó dà ní pọ̀rọ̀ àjà èrò làwọn èèyàn fi ń ṣàjàsọ hmm. ní ìgboro ayé ìgboro ayé lásìkò yìí àjà èrò ń tó ìlú gángan lọ̀rọ̀ àjà èrò kọwájú sẹ́nìkan kẹ̀yìn sẹ́lòmíì hmm. bí ìlú gángan ni àfi bí ìgbà pé àwọn kan ní kí ni ó sún àjà èrò débi tí ọlọ́jìjà gbéla ní ibẹ̀ àwọn kan ní à kílẹ̀ ń wí yìí ní ìlú tó lọ́ba tó níjòyè tá a sì lágbófinró odidi ààrẹ ibì kan ní àjàírò odidi ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ nàìjíríà nọ́mbà wán wọ́ọ̀ká wa nu pé wọ́n sì á lù ú bí ìgbà tí wọ́n lù ú bí ìbẹ̀m̀bẹ́ tí wọ́n gbèrò dé sọ́jí ọlọ́run kọ́ sàmọ̀ sàánú èèyàn ni a ti rí àwọn tí ẹ fi sí comment section hmm, gbogbo ẹ̀ náà lásàrí ṣe sọ́mùrì rẹ̀ hùn àmọ́ nínú ìròyìn míì kó tó di pa àmọ̀ ṣẹnu ní dédé tí Síbí gbà Tinubu ti sọ̀rọ̀ ó ní oríṣiríṣi àwọn nǹkan bíi gbèsè àwọn bùkátà ńláńláńláńláńlá níjọba òun jogún bá o àmọ́ ọlọ́run tó lẹ́rù lólòṣùká yóò bá wa gbé Tinubu ní kì í ṣe pé òun fẹ́ máa wí àwíjàre o òun ò wí àwíjàre o ẹ ṣàrántí ẹ gbàgbé ẹ gbàgbé ẹ rántí pé òun sọ ń gbà tóun ọ wọlé ń jò ní pé ẹ mọ káàánú òun lòun béèrè fún iṣẹ́ yìí ọlọ́run ó sì bá òun gbẹ́rù yìí ojú ìwé kẹjọ Vanguard ni ìwé ìròyìn yẹn ti ń sọ pé ogun yìí kì í tiẹ̀ ṣe ti yín sà. ogun ọlọ́run ogun ọlọ́run ni. kò sí wàhálà ọlọ́run ó sì bá wa jà á. wọ́n ní afẹ́fẹ́ àìsàn kan tó ń fẹ́ kálẹ̀ lásìkò tá a wà yìí tí wọ́n pè ní diphtheria outbreak wọ́n ní àìsàn yìí ni àìsàn tó ní í ṣe pẹ̀lú kí imú máa dí imú ẹ bí ó ní ṣe pẹ̀lú kí imú èèyàn ó dí. kì í ṣe kàtá o kì í ṣe kàtá o kì í sọ̀fìn kí o. <laughs> àti uh, tọ́nà ọ̀nà fún hmm. kí ìyẹn náà fẹ́ máa dí kó jẹ́ pé àti mí kó máa nira hmm. wọ́n ní lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ti rí àwọn tó ní bíi ẹgbẹ̀rún mẹ́tàdínlógún ó sì ti ṣekú pa èèyàn tó ń lọ bíi ẹgbẹ̀rún mẹ́fà wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ tọ̀ débi pé àwọn oògùn tí wọ́n máa lò sí èèyàn fazin láti lè mú kí àìsàn yìí kó di àfẹ́kùn láwùjọ orílẹ̀-èdè wa nàìjíríà àjọ tó ń rí sí kò kárí ètò ìlera ní orílẹ̀-èdè wa nàìjíríà àti UNICEF gbogbo wọn ni wọ́n ti ń pàdé pọ̀ báyìí láti ṣiṣẹ́ tọ bí ọ̀rọ̀ yìí á ṣe di àfẹ́kùn kódà àjọ elétò ìlera àgbáyé WHO àwọn náà ń ṣiṣẹ́ tọ̀ láti lè mú kí ohun gbogbo kó dìrọ̀rùn pàápàá jùlọ lára àwọn ọmọ kéékèèké gómìnà Zulum ní báwọn ọ̀dọ́ Nàìjíríà ṣe ń já pa tí wọ́n ń sá lọ kó ńlẹ̀ yìí a a a àfihàn pé nàìjíríà ọjà wọn ń tàn mọ́ ni hmm. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ àfihàn wípé àwọn aláṣẹ wa ti kùnà nínú ojúṣe wọn leadership failure english hmm. ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ borno babangana zulum òun náà ló ti ṣàlàyé lánàá pé bẹ́ẹ̀ bá ń rí táwọn ọ̀dọ́ nàìjíríà ń já apá tí wọ́n ń já lọ tí Eh, wọ́n ń gbé oríṣiríṣi ọgbọ́n àtinúdá ìmọ̀ àti òye tẹ́lẹ̀dùà fún wọn tó yẹ kí wọ́n lò sórí ilẹ̀ wa kílẹ̀ yìí ó sì sòrè tí wọ́n wá ń gbèrú bẹ́ẹ̀ tí wọ́n ń gbé lọ sílùú onílùú ilẹ̀ onílẹ̀ láti lọ́ọ́ fi túnbẹ̀ ṣe ó ní ẹkún lọ́fà kun òun náà ni pé àìsí aṣíwájú dáadáa àti àìkátòtó àwọn aṣíwájú wa nílẹ̀ yìí ikú náà wọ́n yìí lọ́fà tí àwọn ọ̀dọ́ fi ń sá lọ. Hmm lẹ́ka ètò ẹ̀kọ́ ẹ̀wẹ̀ ní ìpínlẹ̀ Abia ìjọba ń bẹ̀ ti gbé ilé ẹ̀kọ́ kan tó jẹ́ igba dín mẹ́ta one ninety seven níye wọ́n ti gbé ti pa àwọn ilé ẹ̀kọ́ kọ́sọ́ńgbó